أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run alhamdulillah atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sahaba àti gbogbo àwa mùsùlùmí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ kí mo abẹ́ni kọ̀ọ̀kan wa gbé títí láéláé àmín. àmín àbí ọlọ́run ọba nu títóbi rẹ̀ fún àwọn olùkọ́ wa àwọn àfáà wa ọlọ́run bá ṣe dáadáa fún wa àwọn tó ń bẹ láyé ọlọ́run bá ṣe dáadáa fún wa kí àtúbọ̀tán wọn dá àwọn tó ti bọ́ sálì kìámà ọlọ́run bá foríjì wọn lábẹ́ bẹ́ẹ̀ àwọn òbí wa tó fi déédéé gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí à ń tẹ́tí gbọ́ tafsir ọlọ́run ọba kí ó san ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san dáadáa nítẹ̀síwájú tafsir wa bí tí a bá tafsir dé lánàá ni àlàyé nípa kíkọ̀ tí Islam kọ̀ fún wa níbi àti máa béèrè ìbéèrè àpọ̀jù ìbéèrè tí ó ṣàǹfààní ìbéèrè tí ó wúlò fúnni lórí àlámọ̀rí ẹ̀sìn àti lórí àlámọ̀rí ayé wa gbogbo àwọn ìbéèrè báyìí ọlọ́run ọba kọ̀ ọ́ fún wa nítorí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà fitna ni máa ń jáde látara ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè bẹ́ẹ̀ abẹ́lẹ́ ọ̀hún nínú tóbi rẹ̀ kí ó má ṣe tọ́ wa sọ́nà pẹ̀lú òkú ọlọ́run ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ tafsiri lẹ́ni abẹ́lẹ́ ọ̀hún nínú títóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ àjò ṣe wá láǹfààní. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تسالوا عن اشياء ان تبد لكم لا تسالوا عن اشياء ان تبد لكم تسؤكم وإن تصالوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت ۖ إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم المصيبة فأصابتكم مصيبة الموت تابسون أما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربا ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين abẹ̀rẹ̀ tafsir wa lẹ́ni pẹ̀lú orúkọ ọlọ́run tí ó kẹ́ ògbó wa láyé arọ̀hìn ọba tó ṣe kó du ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní òkè okay tó bá rí jọ́ gbòǹde alkiyama ọlọ́run kó mọ́sá ìṣẹ́ nìkọ̀ọ̀kan wa nínú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ní ayọ̀ ẹlẹ́dínà àmánú ọlọ́run ní mo pẹ̀yìn tẹ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ tẹ́ gbà pọ́ ni tẹ́ gbà pọ́ nìkan lẹni tó lẹ́tọ̀ọ́ sí kásìn tí kò sì lẹ́tọ̀ọ́ kágbéjọsìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba náà tẹ́ sì gbà wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ní í ọlọ́run ọba ní la tas'alu an ashiya ọlọ́run ní ẹ má máa béèrè béèrè tí ò wúlò ẹ má máa béèrè nípa gbogbo nǹkan pátápátá àtẹ̀yí tó wúlò àtẹ̀yí tí ò wúlò èyí tó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn yín ni ẹ máa béèrè èyí tó ní í ṣe pẹ̀lú tí ó ṣe yín láǹfààní láyé ni ẹ béèrè ṣùgbọ́n béèrè tí ò ní wúlò kankan ní àlámọ̀rí ayé kò sì ṣe yín láǹfààní nínú àlámọ̀rí ẹ̀sìn yín ẹ yé béèrè béèrè bẹ́ẹ̀ máa. لا تسألوا عن أشياء àwọn ìbéèrè tó ṣe wípé ń túbí dàlákùn tásùkùn tí wọ́n bá ṣàlàyé ẹ̀ fún yín tí wọ́n bá fi hàn yín ń tẹ́ béèrè yẹn tán bá sọ bó ṣe jẹ́ fún yín tásùkùn yóò kó bànújẹ́ ọkàn yín náà ó kọ̀ kò ní í yín lọ́rùn وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم bẹ́ẹ̀ sì ni tó bá ṣe wípé ẹ bá ń béèrè nípa àwọn nǹkan wọ̀nyí hina yunazalu ọba yóò ìbéèrè tó bá yẹ pé béèrè tó wúlò ní ọlọ́run yóò sọ nínú qur'an. ntẹ́ ń béèrè yẹn tó bá yẹ pé tí ó ṣe yín láǹfààní ni tó bá yẹ pé tó lè ràn yín lọ́wọ́ lórí àlámọ̀rí ẹ̀sìn yín tó bí dàlàkùn ọlọ́run yóò fi hàn yín nígbà tí kuraani bá ń sọ kalẹ̀ àfàlọ́hù anha àwọn kẹsàrátù ọ̀pọ̀lọpọ̀ béèrè tí ó ṣàǹfààní ti béèrè sẹ́yìn ọlọ́run ọba ti ṣàforíjì fún yín wallah torí ọlọ́run ọba ghafur ọba aláforíjì lọ́lọ́run halim ọba ọlọ́pọ̀lọpọ̀ sùúrù ni ọba tó ṣe pé kò dàbí èèyàn ọba tó ṣe wípé ó ní sùúrù púpọ̀ tọ́lọ́run ọba ọba ní sùúrù ni ayé yìí ò ti tán látara àwa àwa ẹ̀dá látara àṣesí wa ṣùgbọ́n ọlọ́run ọba wallahu ghafurun qad sa'ala qawmun min qablikum thum. ثم أصبحوا بها كافرين قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين ọ̀rọ̀ ní béèrè tẹ́yìn ń béèrè yẹn in tó jẹ́ àmọ́ dá yín lẹ́kùn kẹ́yẹ béèrè irú béèrè àwọn ìjọ kan bẹ táwọn ti ṣáájú yín tí ti béèrè irú béèrè nínú àwọn ìjọ tó ṣáájú àwọn ìjọ ànábì sọ́ọ́lẹ̀ àwọn ìjọ ànábì Musa àwọn ìjọ ànábì Isa àwọn tí wọ́n ṣáájú wọ́n béèrè àwọn ìbéèrè tí ò lọ́pọlọ. káwọn mú mi ń kọbi kún àwọn tó ṣáájú yín àwọn náà ti béèrè irú àwọn béèrè báyìí lọ́wọ́ àwọn ànábì ọlọ́run tá a rán sí wọn àwọn ìjọ ànábì Musa aleyhi salatu wa salam èyí tọ́lọ́wọ́n bá ń ṣe fún wọn ọlọ́wọ́n bá ń sọ alman wa ẹran ẹyẹ ọlọ́wọ́n bá ń sọ kalẹ̀ fún wọn láti sánmà táwọn yẹn bá ti ń fò tábà ti bá ti jábọ́ wájú wọn báyìí wọ́n sì máa jẹ ẹran ẹyẹ ẹran ẹja òun lọ́lọ́run ọba ṣe lóúnjẹ fún wọn wọ́n wá sọ fọ́lọ́run ìpè rẹ̀ ọlọ́run àwọn ò fẹ́ yẹn mọ́ àwọn fẹ́ máa dáko àwọn fẹ́ máa jẹ mímbákìlìyà wà kìí sá ìhà wà fúnmìyà wà àdásìyà wà básọ́lìyà àwọn fẹ́ máa jẹ àwọn ìran oúnjẹ bíi márùn àwọn fẹ́ máa jẹ ní ti ń ta nílẹ̀ bíi iṣu bákúlò gbogbo tí bá ti ń ta ìraba máa ń pè ní bákúlò ó lè jẹ́ iṣu ó lè jẹ́ pákí ó tún lè jẹ́ nǹkan míì wọ́n kì í sa ìhà kìsáwù tó súnmọ́ òní bí awújẹ bí ẹ̀wà òun tóbi báyìí ó tún yàtọ̀ sẹ́wà àwọn fẹ́ máa jẹ rú ẹ̀ wá mi, bákan náà àwọn fẹ́ máa jẹ fúùmù wà ádas ádas bí ẹ̀wà ló ń ṣe rí ṣùgbọ́n tó bá ṣe bí gbẹ̀gì ni ó ṣe rí ádas ìyẹn gbajúmọ̀ nílẹ̀ alárúbáwá bí ọbẹ̀ ló ń ṣe máa ń rí bí gbẹ̀gì wàbàsọ̀lẹ̀ ha àtàlùbọ́sà gbogbo yẹn làwọn fẹ́ àwọn ọ̀fẹ́ ni tí ó kàn máa wá ní red made tẹ́ pé àwọn ò ṣe wà àwọn fẹ́ ṣe wàhálà. ṣe é rí pé tọ́mọ ènìyàn bá yó tán eré bẹnubẹnu lókùn tí ó máa wá kéré gbogbo òdẹkùn tọ́lọ́wọ́n bá ṣe fáwọn ọmọ ìbànú Israel síbẹ̀síbẹ̀ wọn làwọn ò fẹ́ yẹn àwọn fẹ́ wàhálà jẹ́mọ́ ńgbà tó koríro wá dé báyìí ṣe rí ibi tó abọ́rọ̀ ara wa dé ẹlòmíì ti rokoroko ẹ̀yìn ti tẹ̀ àwọn ìbànú Israel àwọn ọlọ́run ṣèdẹ̀kùn fún wọn ṣùgbọ́n wọ́n sá ṣe à ń pé téèyàn bá ti béèrè béèrè tó dáa tán tí béèrè bá ti pọ̀ èyí tí ò wúlò lókùn tó máa béèrè ọlọ́wọ́n bá làwọn tó ṣáájú yín àwọn ṣe bẹ́ẹ̀ kọ́dísà aláha kaumu min qablikum àwọn tó ṣáájú yín wọ́n ti béèrè irú àwọn béèrè yìí rí thumma asbahu biha káf biha látara àwọn béèrè tí wọ́n ń béèrè yìí wọ́n tara rẹ̀ di wọ́n tara àwọn ìbéèrè yẹn di olùyapa àṣẹ ọlọ́run nítorí pé ọlọ́run ọba yóò ti bí ìbéèrè tí wọ́n béèrè yóò wá gbófin kalẹ̀ ìǹtẹ́ ń béèrè yẹn òun ọlọ́run òun ó ṣe ṣùgbọ́n tóun bá ti wá ṣe tán òfin ó tẹ̀lé gẹ́gẹ́ bí àwọn ìjọ ànábì sọ́ọ̀lẹ̀ wọ́n ní kọ́ ọlọ́run wọ́n béèrè wípé tó bá yẹ pé ànábì ọlọ́run ni ànábì sọ́ọ̀lẹ̀ aleyhisalatu wasalam kó ní kọ́lọ́hún rẹ̀ kó jẹ́ kí ràkúnmí kó jáde látinú àpáta jẹ̀mọ́ ẹ̀ wò béèrè kí ni ìbáṣepọ̀ tó ń bẹ láàrin àpáta àti ràkúnmí kò jọra wọn ṣùgbọ́n anábì sọ́ọ́lì ó wá ń fi ẹ lọ́n pé rẹ ọlọ́run mọ́ dojú tì wọ́n àwọn èèyàn yìí ẹni tí wọ́n ń fẹ́ kí wọ́n tó lè gbọ́ lọ́n gbọ́ ó náà níṣẹ́ ìyanu wọ́n fẹ́ kí ràkúnmí ó jáde látara àpáta ṣùgbọ́n làwọn ọba ti mọ̀ pé wọn ò ní torí ẹ̀ gbọ́ ọlọ́run gbọ́ náà ọlọ́run ti mọ̀ ṣùgbọ́n tọ́lọ́run ọba ò bá ṣe wọ́n lè mọ rò pé rọ́ọ̀ni ànábì sọ́ọ́lì ń pa ànábì sọ́ọ́lì wá bẹ́ẹ̀ lọ́hùn wọ́n wá péjọ kọ́mọ́dà bẹ́ẹ̀ ni pé òun ló lọ múra kúmi kan wá gbogbo wọn wá ń wo àpáta pé ó yá kápátá lanu ràkúnmí bá sì ń jáde láti inú àpáta ìgbà tí ràkúnmí jáde láti inú àpáta ọlọ́run wá fi òfin lélẹ̀ òfin tọ́lọ́run ti mọ̀ yí pé wọn ò ní lè ṣe lọ́fi jẹ́ pé gbogbo à ń wáṣẹ́ ìyanu orí ibu ní bẹ́ńbẹ́ àwọn kan ò wáṣẹ́ ìyanu rí àfikán padà tara rẹ̀ kí wọ́n dẹni ìyà ọlọ́run wá fi òfin lélẹ̀ ìgbéra kúnmí yìí omi kan ti ń bẹ nínú ìlú yín níjọ́ tí ràkúnmí bá ti mú mi ẹ̀yin ò ní í níjọ́ tí ẹ bá ti mú mi Rakumi oni ní mú yẹn bẹ nínú suratul qamar wípé nǹkan múmu yẹn yóò jẹ pínpín yóò máa bẹ fún ṣíríbù màálùm yóò níjọ tóun ó máa mú mi níjọ tó bá ti mú mi ẹ̀yin ò ní mú níjọ náà wọ́n bá ń ba lọ bẹ́ẹ̀ ìgbà tó yá ẹni tó jó lórí ibú jùlọ nínú wọn òun wá ronú jọ kan pé ah ṣé ràkúnmí làwọn apọ́nlé tó bá wọn tó yẹ pé jọ́ tó bá ti mú mi àwọn ògbúdọ̀ mú mi ó ti gbàgbé wípé àdéhùn tó wà níbi pé ràkúnmí ó jáde nìyẹn òun bá lọ bá ràkúnmí ó bá lọ pa ràkúnmí ọlọ́run ọlọ́run ọba fi sọ wípé fakadabu fakọrun wa. ربهم إذ انبعث أشقاها ذهبا إذ انبعث ha ọlọ́run ọba nígbà tí ẹni tó jó lórí ibú jù lọ nínú wọn ọlọ́run ò sọ pé ṣèkíyù ha ó ní àṣkọ́ ha nínú ìran kọ̀ọ̀kan ẹni tó jọ̀gà olórí ibú ni máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́yìn nígbà láàyè kó máa kórè ibú ìyẹn ń sọ pàtàkì iṣẹ́ dáwà nígbà ẹnìkan bá wá sọ pé ní tó bá òun lòun nítorí pé tẹ ẹ bá dákẹ́ pé ẹ fi lò ló la rẹ̀ tí fìtínà bá dé kò ní ma lórí ti ẹnìkan mọ́ ẹni yìí bá dìde wùyà ìdí ń bá àṣà ọlọ́run ọba ọ̀sọ́ pé fà kọ́mọ̀ kò sọ pé fà nà hádọ̀ ọlọ́run ìdí ń bá àṣà ẹ pé tá a bá wo bọ́rọ̀ yẹn gan ṣe wá láàfin mọ̀ pé bínú ló fi dìde yàrá ràkúnmí lásán lásán ń bẹ́ẹ̀ níbi táwa wà ìdí ń bá àtà àṣekọ́ ọlọ́run nígbà tí ẹni tó jó lórí ibú jùlọ nínú ìjọ ànábì sọ́ọ́lì ó bá dìde wùyà ó bá lóun fẹ́ lọ para kúnmi àwọn èèyàn wá ń sọ fún wa suqya ànábì nìkan ló ń pariwo ìdí tọ́lọ́run fi la òun nìyẹn faqala lahum wọn sọ pé sọ́ọ̀lì nìkan ló ń pariwo lọ́ọ̀fi jẹ́ wípé nígbà tá a bá bá tẹ̀fsírì débi ọ̀rọ̀ ìpèkè sójú ọ̀nà ọlọ́run ẹni tí bá ń pèpè sójú ọ̀nà ọlọ́run òun ó sì máa là bó tilẹ̀ kí nǹkan máa burú tó torí pé ẹni tí bá ń fọṣọ ọwọ́ rẹ̀ ní kọ́ mọ́ kásò tó mọ́ àwọn fawaid tó ń bẹ níbi ìpèkè ọ̀nà ọlọ́run ni àìmọye nǹkan míì ẹ̀mí afẹ́ ṣe é sùmọ́ látara pé wọn náà ló ń sọ pé kò dá báwo ló ti wá jẹ́ pé wọn ni bá ń tábàlà kan ń ṣe nǹkan kan ẹ ń mutí ó ń ṣe gbá ó ń sà ẹ lọ yẹ wò kì í ṣe sọ fún ọ láti máa ṣe nǹkan yẹn torí pé èèyàn máa sọ pé bẹ́yìn náà lẹ́ sọ pé nǹkan ṣe. ó bá wa lahum ó wá ń sọ fún gbogbo wọn àtolórí ibú àtàbúrò olórí ibú àtàwọn tó ń forí ibú kánkó gbogbo wọn pátápátá ló wá ń sọ fún wípé faqala lahum rasulullah òjíṣẹ́ ọlọ́run ọba ànábì sọ́ọ́lì ó bá ń sọ fún wọn naqata Allah wa suqya àwọn àfáà wọn ni ó ṣe wá jẹ́ pé náà kọ́tà fatia ló gbà tí ò fi jẹ́ náà kọ́tù láì kí ló dé ṣebí khabar òun ló yẹ kó jẹ wàlá khabar hukmuhu arrafu duma ntọ yẹ kó jẹ ni gẹ́gẹ́ bí tìlákà yìí ọmọnìyàn òun kì í yẹ kó fa kọ́ lala umu rasulillah naqatullahi ay hadhihi naqatullahi kó ṣe pé hadhihi yẹ ló wà mahdhufa ṣùgbọ́n alukur'an nínú àwọn ẹwà kur'an òun náà ni al kó sì kó ìtumọ̀ tó pọ̀ kó kó sínú bí yẹn ṣe rí odidi research làwọn onímọ̀ ṣe tíra lọ volumes lérí ìjazul Qur'an àwọn àyè tó ṣe wípé ọlọ́run ó kàn ra sọ̀rọ̀ kan ní ṣókí kò ní ṣùgbọ́n ìwọ náà ó ti gbọ́ yé lápòjúwe ìgbà tó ọlọ́run bá ń sọ̀rọ̀ nù suratu Talaq ọlọ́run bá ní nípa kíka ẹni kíka ìdá ẹni tá a bá fẹ́ kọ́ lẹ̀ ọlọ́run ní wa ulati ahmal la ọlọ́run ọba ní wàláì lámìyà isna wàláì yà isna kótó kàn yẹn ọlọ́run ọba ní àwọn obìnrin tẹ́ bá fẹ́ kọ́ lẹ̀ ìdá wọn. o ti gbé wa lọ síbi tó jìnnà wàlá ìyá isna minal mahid. ọlọ́run ọba ní kẹ́ẹ̀rí àwọn obìnrin àwọn tó ṣe pé wàláyà isnaminal mahid àwọn obìnrin táwọn ti jákàn lérí ipá wọn tún lè ṣe nǹkan oṣù wọn ti dàgbà débi pé wọn ò lè ṣe nǹkan oṣù mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ kọ̀ wọ́n lẹ báwo lẹ ṣe kọ̀ wọ́n. ènìyàn tàbí tún fa ìdẹ́tùhùn nàtàlẹ́ àtàkùn aṣọ. ọlọ́run ọba ní tẹ́ ẹ bá wá ń ṣe èméjì pé sọ sì ń ṣe nǹkan oṣù àbí ó ṣe nǹkan oṣù mọ́ ó wá dá yín lójú pé kò ṣe nǹkan oṣù mọ́ ẹ wàá ka thalathatu ashur oṣù mẹ́ta oṣù tójú ọ̀run ni o tó bá ti pé mẹ́ta àsìkò kíkọ rẹ̀ ó ti pé ẹ̀rí pọ́lọ́ wọn bá sọ àwọn tí àgbà tó ti dépò pé wọn ò ṣe nǹkan oṣù mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ kọ̀ wọ́n lẹ̀ lóbìnrin oṣù mẹ́ta lẹ́ka ìyẹn ni òǹkà àsìkò ìdá tiwọn tẹ́ bá fẹ́ kọ̀ wọ́n lẹ̀. wàláyé làmìyà ìdùnnà. ọlọ́wọ́n bá ní àtàwọn tí wọ́n ètí ẹ̀ tí bẹ̀rẹ̀ nǹkan oṣù ṣíṣe nínú àwọn ìyàwó yín ìyẹn túmọ̀ pé wàláyé làmìyà ìdùnnà fa ìdátòhùnà thalathatu ashur ọlọ́wọ́n wàá tún ẹ̀ tún ọlọ́ni wàláyé làmìyà ìdùnnà torí pé àwọn mẹ́ta la sọ níwájú àtàwọn tí wọn ò tiẹ̀ àkọ́kọ́ àwọn tó ṣe pé àgbà ara làwọn ò fi ṣe mọ́ wàláyé lámìáhídínà àtàwọn táwọn ò tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ nǹkan oṣù ibẹ̀ làwọn afáàfin fàáyọ wípé ọlọ́wọ́n bá fún wa nígbà láì pa àlè fọ́ọ̀mù èké torí pé bẹ́ẹ̀ pa àlè fẹ́ ni ọlọ́run ò ní sọ bá ṣe kọ́ ẹni tá a fẹ́ àyíkọ́ ní bá lẹ́nìkan fẹ́yàwó ọfọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ọdún méjìlá kí gbogbo rẹ́kọ́ọ̀dù gbogbo kìnnìkìnnì á máa káàkiri ẹ pépà gbé gbogbo bẹ́ẹ̀ ṣe pariwo tó àṣọ kí ló ṣẹlẹ̀ ẹ máa tara yín jẹ ṣé ilẹ̀ haúsá ẹ máa pariwo ṣé wọ́n torí ẹ̀ yọ ní haúsì bẹ́ẹ̀ àti sàbíàmọ́ lọ ẹ pariwo ní òsì jẹ́ òṣẹlẹ̀ nítorí wípé ọlọ́run ọba ti sọ wàlláhi lam ọlọ́wọ́n bá ní wà láyé lámì àhíbùnà kò wá sọ lọ́mọ́ ó kàn dá dúró èyàn ń túmọ̀ sí pé àti àwọn tí wọn ò tí ṣe nǹkan oṣù rárá fa ìdátòhúnà thalathat ashhur ọlọ́run sọ yẹn má bẹ̀ tí wọ́n náà ti gbúdọ̀ mọ̀ wípé nǹkan bá bọ̀ ìyẹn náà ń pè ní al-ijaz kọ́lọ́run ó kàn sọ̀rọ̀ ní ṣókí kó sì kó túmọ̀ tó pọ̀ sínú nínú èyí tó jọ bẹ́ẹ̀ ó náà ní gbàtọ́ lọ́wọ́n bá ní waqala lahum rasulullahi naqatallahi àìnà kọ́tàláì fíìlì àti fáìlì àti parẹ́ ń bẹ̀ ìhìzàrú ẹ ṣọ́ra náà kọ́tàláì yóò àmọ́ jẹ́ mọ̀fúlù bíi naqata llahi min babi tahdhir naqata llah bí kéèyàn ó máa sọ wípé alkalba alkalba ndéèyàn sọ ni pé ihdar alkalba alkalba sọ̀rọ̀ àfitọ́ pé kẹ́lìmù kẹ́lìmù nínú èdè yorùbá lẹ́rúbáwá olùsàyédé gba fatia dómà ni ó gbà ṣùgbọ́n tó bá ní alkalba alkalba kọ́ ọ ma pé wọ́n ti pa fíìlì àti fáìlì rẹ̀ màfúlù ni wọ́n gbé jáde lákòjúwe nísìn ajá ń bọ̀ ẹnìkan fẹ́ lọ bìkan ajá kan ó sì jẹ kò ní kàn pé sọ́ra fájá kí yọ sọ ajá ajá torí pé kò sọ pé sọ́ra ó ti lè bọ́ sẹ́nu ajá ìyẹn nínú ọ̀dọ̀ ẹ̀kọ́ èyí sọ wẹ́rẹ́ iṣẹ́ kan nìyẹn lọ́tọ̀ nípa ẹ̀kọ́ linguistics nípa ọ̀rọ̀ èdè rí i pé òun ní sọ pé sọ́ra fájá ajá ajá ajá ajá o ti mere ti sáré jìnnà tó pé níbo ló wà <laughs> ọlọ́run ọbọ̀ wá sọ wípé náà kọ́tù ló fi jẹ́ pé ó ní ní í ṣe wíwọ́ yẹn ní í ṣe pẹ̀lú tútù. ọ̀nìbàkọ́ lálá ọmọọ̀rọ̀ sọ́ọ́lọ́ láì yá á ọlọ́run ọba láì ẹ ṣe pẹ̀lẹ́ ẹ sọ́ra kì í ṣe pé tó bá lọ jẹ́ náà kọ́tù ìtumọ̀ tí ó jẹ́ ni pé eléyìí ni àbúrò àkúnmí ọlọ́run ṣètùmọ̀ wá yàtọ̀ síra wọn kí ló fi wá yàtọ̀ jàmọ́ àti fatia ló fi yàtọ̀ síra wọn náà kọ́tà lọ ìwàsọ̀kọ̀ yá ẹ sọ̀ra yín ẹ ṣe pẹ̀lẹ́ torí pé lórí ibú kan ti dìde nínú yín ànábìsọ́lì wa ń pariwo ẹ ṣe pẹ̀lẹ́ ràkúnmí lásán kọ́ wasukuya ẹ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú mímu mi ẹ̀ ẹ má di lọ́wọ́ ẹ má fi jàǹbá ṣe fákàzàbùhù nínú èdè lárúbá ìyàtọ̀ ń bẹ láàrin kàzábà àti kàzábà tí wọ́n bá ní kàzábà ó parọ́ tí wọ́n bá ní kàzábà ó pè é lónírọ́ kásàfitì irọ́ sọ́dún èèyàn wọ́n ní ó kàzábà rẹ̀. ó pè ní òpùrọ́ ó fa sakọ rẹ̀ ó pè ní fásik ó bà dáa rẹ̀ ó pè lóní bídíà ó kà fara rẹ̀ ó pè ní kíni o ó pè ní kèfèrí lóòótọ́ ìgbà kan ó kà kàfara rẹ̀ ó fi ṣàdá sí i fara rẹ̀ kò ní túmọ̀ ìmọ̀ sọ yorùbá rẹ̀ jẹ́jẹ́ mọ́tò sọ ńlá ni ó kà fara rẹ̀ yóò wá aláwọ̀ fa ala kó tó lè mú túmọ̀ pé ó pè wàká ọlọ́run fi sọ pé fàkà dàbò lọ́wọ́ jẹ́ pé àwọn tó bá ń kẹ́kọ̀ọ́ nípa kura tó bá ẹ̀ fàkà dàbò kì í ṣe fàkà dàbò fàkà ṣáda yẹn ń bẹ ló tó lè gbé tùmọ̀ yẹn yọ fàkà dàbò fàkọ̀rún wọ́n wá pe ànábì sọ́ọ́lì wọ́n pè nírọ́ wọ́n ní òpùrọ́ ni bẹ́ẹ̀ wọ́n ní alẹ́ sọ ọdọ́rùn bọ̀ ni àbí wọ́n ní kí ni wọ́n yẹn pa ẹnìkan tó fẹ́ ní àfa kan wá àwọn ẹmọ náà fún kan kíni só ni èwo ni kíni wọn ní àfa ni <laughs> àfa ẹ̀yìn òun náà ní tó ṣe o tọrọ rẹ̀ fi tọ́ sí yá o kọlọ́n sàánú kékeré ni só ni ṣé wọn wọn ni àwọn máa ń jìyà dáadáa sọ àwọn kan wà tó máa ń jìyà bẹ́ẹ̀ nígbà wọn sọ fún mi tó gbé àfa àmọ́ ni pé kíni só ni kíni kíni ò lè jìyà ọlọ́mọ ṣètò wà bẹ́ẹ̀ wọ́n ní ànábì sọ́ọ́lì wọn ló kúrọ́ ni ṣùgbọ́n sá ń pariwo ìṣesí àwọn ànábì ọlọ́run nìyẹn ẹ gbọ́ ẹ gbọ́ àwọn òsàmọ sọ torí tí ìyá bá lọ dé kọlọhún ó lè làwọn ń bẹ fàkọrù ha gbogbo wọn bá rọ lọ bẹ wọn bá lọ gúnra nkúnmi pa wọn gun wọn èé dúra kúnmi wọn máa gun ni ọrùn yẹn tóbi kọjá ń bẹlẹ fẹ́ fọ̀bẹ síbẹ̀ ó ti níbi tí wọn ti gun tí ti gun ràkúnmi ó ṣubú ọlọ́run ní fà kò pẹ́ sígbà náà ọlọ́run ò ní fún mọ́ ọlọ́run ní lẹ́yìn wá àgbà náà hmm, kì í ṣe lẹ́yìn wá àgbà fà kò pẹ́ sásìkò yẹn dámúdámà àlẹ́ yìí ṣe ń rọ́pò ọ̀hún. fàdámúdámà àlẹ́ yìí ń rọ́pò ọ̀hún bí dáhùnbíhìn fásá wá. ọlọ́run bá ní fàdámúdámà òun dàmúdámà wọn ẹ rí i pé dàmúdámà ọlọ́run sọ pé fa àhàlẹ́kà ó pa wọn ó lọ́ọ́ lo ọlọ́run máa ń wà selective lọ́wọ́ ìdájọ́ náà bá ń ka Quran bẹ́ẹ̀ yẹn bá gbọ́ èdè yẹn tó bá yéèyàn ó máa enjoy àwọn nǹkan kan nínú tó ṣe pé ẹni tó wà ń ta kò lè mọ tó ń enjoy yẹn kò sì ní í ṣe é sọ èèyàn kàn máa gbìyànjú àti fẹ́ sọ ṣùgbọ́n àwọn ló máa enjoy yẹn lẹ́wọ̀n ara ẹ lómi ti ń ka Quran yóò sì bú sẹ́kùn nǹkan kí ni à ń kalẹ̀ yóò ń báyìí kí ni palẹ̀kùn òun ló mọ kódà gbà mí bẹ yẹn lè mọ̀mọ́ túmẹ̀ ṣùgbọ́n àwọn bí ó ṣe mọ̀ rí ọlọ́run ọba tó bá yẹ pé fàálàkà ẹ̀ rí pé kò ní lọ fàálàkà ń rọ́ọ̀bù kò lọ fàdámúdámà àlẹ́yìhẹ́m fàdámúdámà àlẹ́yìhẹ́m lóbi jẹ́ pé kìí ṣèyàn lọ́kọ̀ Qur'an ọlọ́run ọba ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ fàdámúdámà àlẹ́yìhẹ́m rabbuhum bìdánbẹ̀hẹ́m fásáhùn ọlọ́run ọba wa ṣe wọ́n bí ọṣẹ ṣe é sojú. So tọba kan ìpè ọlọ́run wá pa wọ́n rẹ́ yorùbá yẹn ò gbé fàdámúdámà àlẹ́yìn ó dàmúdámà wọn ó ṣe wọ́n bí ọṣẹ ṣe é sojú tọba níbo lọ́wọ́ ṣe é sojú kọ̀ṣẹ́ bojú ọwọ́ àmọ̀túmọ̀ ọ̀rọ̀ yẹn èyí tó súnmọ́ fàdámúdámà àlẹ́yìn mọ̀rọ́bù ọ̀nbìdàmbìyìn fásá bìdàmbìyìn ẹ̀bì sábàbí ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run ò ṣàbòsí fún wọn láti àti pasẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ lọ́lọ́wọ́n bá fi ṣe wọ́n bí ọṣẹ́ ṣe ń sojú fásá wá ọlọ́run sì fi wọ́n lẹ́bùrú lẹ̀ ọlọ́run bá pa wọ́n rẹ́ débi pé téèyàn bá padà débi tọ́lọ́run ti pa wọ́n rẹ́ bí ẹni pé nìkan ò gbé bẹ̀rẹ̀ ni. wàlá yàrá fọkànbá ọlọ́run bá ní àṣìbẹ̀rù tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ jẹ́mọ́ èyí wá máa bàyàn lẹ́rù jẹ́mọ́ kí ni ó ṣẹlẹ̀ àwọn àfọ àwọn wò ni ọ̀fọ́n àwọn òsì torí ẹ̀ fìrù nàgbà tí nǹkan bá yẹn bá ṣe ọ̀fọ́n àlẹ́ máa bínú kọ́ máa fìrù nàgbà ọ̀fọ́n àti mo lé nǹkan nu òun náà ń fẹ́ òun náà ń bẹ̀ yẹn tó bá ti di fìrù nàkiri kan ó ti lọ wo bẹ̀ ó ti ti sá tó bá ń jókòó yóò ti lọ fìrù nàkiri kan òun náà ń fẹ́ òun náà nìyẹn pé àjọ ni yàrá yìí ni ẹ̀gbọ́n àwọn ọ̀fọ́n mi ṣe bẹ́ẹ̀ tí wọ́n máa jẹ nǹkan kárakára tó bá ti gbá nǹkan yóò dákẹ́ yóò tún padà ṣùgbọ́n làwọn ọba pa wọ́n run wàlá ayáka fún kùbá ọ̀fún àwọn òtórí ẹ̀fìrù nẹgbá kí ni ó ṣẹlẹ̀ ayé tún àwa sáwà tiẹ̀ mọ̀ wọ́n sáà mọ àwọn ìjọ ànábì sọ́lì àwa tún lu ayé tiwa lọ àwọn parí tiwọn síbẹ̀ ọlọ́run bá a ṣe ń ṣe nìyẹn látara pé wọ́n béèrè ìbéèrè ìbéèrè yẹn ló sì ṣokùnfà parun wọn kí wá sáwọn nìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn tó ṣáájú kọ́rọ̀ tiwa náà mọ̀ bá àwa rí bẹ́ẹ̀ ọlọ́run ọba fi sọ pé rẹ̀ ànábì sọ fáwọn àlè ìbéèrè tí ò wúlò nípa àlámọ̀rí ẹ̀sìn wọn ìbéèrè tí ò wúlò nípa àlámọ̀rí ayé kọ́dísà àlà àkà ọmú mi kọ́bílẹ̀ kan. kọ́dísà àlà àkà ọmú mi kọ́bílẹ̀ kan thumma asbahu biha kafirin. kọ́dísà àlà ọmú àwọn ìjọ sáà ká ọmú bó ṣe rí yẹn àwọn ìjọ wọ́n tara ṣe ọlọ́run torí pé tọ́lọ́run bá ti lè fún wọn níbèrè yẹn yóò fòfin lé ọlọ́run sì ti mọ̀ pé wọn ò ní lè ṣe wọ́n tara rẹ̀ dẹni ègún wọ́n tara rẹ̀ yapa ṣe ọlọ́run ọlọ́run ọba ẹwọ ọba tó fẹ́ràn àwa àlùmọ́ alẹ́ Muhammad salasa ó ní a máa ṣe nǹkan tó wá ń sọ̀dí fún wa dẹ́mọ̀ tí o bá sọ̀dí rẹ̀ sábìlì rẹ̀ ó tún wá ń sọ̀dí fún wa kẹ́mi wa ó bá a lè ṣe ọlọ́run máa ń lo èèyàn púpọ̀ fáwọn àlùmọ́ alẹ́ Muhammad salasa yóò ní ẹ má ṣe báyìí yóò wá máa sọ ìdí tóun fi ní ẹ má ṣe yóò ní ẹ ṣe dáadáa yóò wá tún máa fa àlìjẹ́nà yóò fi máa fà wá lójúmọ́ra inú àlìjẹ́nà kaba ń bẹ kí dáadáa yóò lè wá ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni ibi ló tó pọ̀ jù. ọlọ́run ọba ní má ja'ala Allahu min bahiratin wala sa'ibatin wala wasi. ولا وصيلة ولا حام ولكن الذين كفروا ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا ما جعل الله من بهرة ولا سائبة ولا وسيلة ولا حام ولكن الذين كفروا ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لها يعقلون آية أتلي òun náà ni àyà èyí táwọn àáfàá tí wọ́n mú jáde látara ẹ̀ ìtakò àti ìgbógunti ti Islam tó gbógun ti gbogbo àṣà èyí tó bá ti lòdì sí ti ń bẹnu Quran àti inú sunnah anabi Muhammad sallallahu alaihi wa sallam torí pé àṣà ó ń bẹ nínú gbogbo ìran kọ̀ọ̀kan ìran kọ̀ọ̀kan ló láṣà wọn àwọn lárúbáwá àwọn náà lásà tiwọn kánábì ò tó dé sallallahu alayhi wa sallam èyí tó dáa nínú àṣà wọn islam faramọ́ ó gbà wọlé àwa máa ṣe àní ṣe pẹ̀lú àníyàn pé à ń ṣe àṣà lárúbáwá ó ti dára ẹ̀sìn nìyẹn àwọn èyí tí ò dáa islam takò eléyìí ló fà á lé tó fi jẹ́ pé tá bá ń sọ ọ̀rọ̀ míì nílẹ̀ yorùbá ẹlòmíràn gbẹ wá lànà àárẹ̀ lànà àádáàtún wàlìgẹ́rì náà àádáàtún àwa aláṣà àti wa àwọn alábàánà aláṣà àti wọn lóòótọ́ ni ṣùgbọ́n àwọn àṣà àti wa èyí tó bá ti takòtò ọlọ́run ọlọ́run ọba lòdì sí èyí tí ò bá ti ṣe déédéé pẹ̀lú tó ń bẹnu Quran àti inú sunna àbí tó takò pilẹ̀ ẹ̀sìn kódà kó ṣe wípé n ta gbọ́njú àwọn baba ńlá baba wa tí wọ́n ń ṣe ní àgbùdọ̀ ṣe àmọ́ àwọn àṣà wa èyí tí ò takò ẹ̀sìn kò sí ní tó ní àmọ́ ṣe islam ò lòdì sí ó ń bẹ nínú àṣà yorùbá ọmọ kan kì í pe bàbá ẹ ló kọ kọmọ kan wá rí bàbá ẹ àfàlẹ́ àṣù bàbá ẹ nìyẹn o ṣe mọ̀ wípé ni ọmọ àlè ni ọmọ yìí fẹ́. nínú àṣà yorùbá ká tiẹ̀ fi kùránì lẹ̀ ká fi àdìsí lẹ̀ kò sọmọ kan tí ó sọ bẹ́ẹ̀ nítorí pé ní tí wọ́n rè wá lé lórí nìyẹn láti kékeré bí wọn ò ṣẹ̀ṣẹ̀ kọ́ wa àwùjọ wa ti kọ́ wa àṣà wa ni ó sì ṣe déédéé pẹ̀lú tí ń bẹ nínú ẹ̀sìn nínú àṣà wa òun náà ní ká pàlejò lé àṣà Yorùbá Yorùbá máa ń pàlejò lé púpọ̀ ó sì tún wá lọ forí sọ ní tí ń bẹ nínú ẹ̀sìn Islam náà ní ká máa pàlejò lé anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni man kana yuminu billahi wal yawmil akhir falyukrim dayfa ẹni tó bá nígbàgbọ́ kódà anabi ṣàfitì ẹ̀ sára pípé ìgbàgbọ́ ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ tó pé inú ọlọ́run àtijọ́ kẹyìn kọ́yà máa pa wọn àlejò àlejò rẹ̀ kó máa pa wọn lé kò sí nínú ẹ̀kọ́ kálejò dé bá wa kárítà kódà ọlọ́run mú wa kódà mo ti ń retí ẹni tí ó wà lọ pamọ́ kò sómi inú ilé wàá lọ sí nepa kò sówó ọkọ̀ o kọ́ fàkẹ́jì méjì ní ìsìn lọ́lọ́ lóde yìí ah, kò sì máa wà bíi báyìí ìyẹn ò sí nínú àpọ́nlé ìkọ́rọ́mù bọ́ìf àlejò fódìdí ijọ́ mẹ́ta ò gbúdọ̀ gbéṣẹ́ kankan kódà kó sàbúrò ẹ̀ tó bá ti lè já lejò lẹ́yìn ijọ́ kẹta ló tó dára lé o gbúdọ̀ sàlejò fún fúnjọ́ mẹ́ta ẹni ó jẹ ẹni ó mu omi tí ó fi wẹ̀ níbi tí ó rìn sí ìwọ ló máa ṣàmójútó nǹkan yẹn fódìdí ijọ́ mẹ́ta anabilu sallallahu alayhi wa sallam ló sọ bẹ́ẹ̀ gbàlejò náà bóun náà bá fẹ́ jáde yóò jẹ́ kí àwọn tó ń dé sí lọ́dọ̀ ọ̀hún mọ̀ àlejò ńkọ́ àwọn ah, ọmọ jáde látàárọ̀ àmútán lọ bàtà wàá da aago méjì òru ọ̀hún bá géètì sórí kórè ò pé àwọn èèyàn ò lé àwọn ẹ̀kọ́ yẹn àlejò ní ọ́ ọ̀sẹ̀ débì kan ọjọ́ kejì ni ah àmọ́ ọmọ gbogbo èkó yìí dáadáa ah, ìwà aláìlẹ́kọ̀ọ́ nìyẹn gbogbo ìgbésẹ̀ tó bá gbé o sọ fáwọn tó dé sí lọ́dọ̀ ó pera lálejò nígbà tó wá di òru pé kitchen ń dàrú ah nígbà tí wọ́n wọ kitchen ò ti kán bẹ̀ ò ti mẹ́ran méjì ah èwo ló dé mo ní ọ̀la tọ́sídẹ̀ mo fẹ́ lánìyàn ah, ẹ bá sì sọ ah, ẹ lọ ẹ máa kán fúnra ẹ máa bu fúnra ẹ ó ti sọ látàlẹ́ tọ́ lálejò yé èyí ó ti mọ̀ yóò ti máa bẹ̀rẹ̀ kẹ́ ń ní tọ́lẹ́tì àìmọ̀ ó lè dòru kó máa máa gbálẹ̀kùn máa yín lórí tọ́lẹ́tì kódà ẹlòmíì ò ní jẹ́ kó béèrè o ni o àìmọ̀ ẹ bá fẹ́ wẹ̀ o omi ti wà ní kíní o ìtumọ̀ dóìfù nìyẹn wọ́ nígbà àmọ́ ah, ah, ń bọ̀ nígbà má wọlé ah, ẹ̀yin náà ti dára lé ti dára la kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń fìyà rẹ̀ jẹ wá ni pé àmọ́ àwọn lóòótọ́ tẹ́pẹ́ lòmíì tó bá sọ pé o fẹ́ wá dé lálejò mọ́ wálé ni o torí pé òun ò ní ráyè fún ọ ẹni tó dé lálejò tí kì í bá ṣe pé làlúrí o gbúdọ̀ sọ fún níjọba yìí o mú bọ̀ wá dé lálejò màá sì lo ìjọ méjì àbíjọ mẹ́ta yóò ti ara ẹ̀mí ẹ̀ lẹ́kùn fẹ́ bí nǹkan kan kódà gbà mí ń bẹ tó bá yẹ pé aago mẹ́wàá lèèyàn ń sùn bẹ́ẹ̀ aago mẹ́jọ ló ń sùn àbá aago mẹ́sàn-án bọ́ bá lálejò ń gbà mí ó lè jẹ́ pé aago mọ́kànlá ló máa sùn torí pé àìmọ̀ iye ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ tó sì ní sùn torí pé wọn náà ti pìrìpìà ọkàn rẹ lẹ́pọ̀ fẹ́ lálejò ká má pẹ́ lórí eléyìí àlàyé ń bẹ lọ́tọ̀ lórí gbígbà àlejò lórí àwọn májẹ̀mú tó ń bẹ ń bẹ ìwà ọ̀fọ̀n kan ni mo lé débẹ̀ kí ni ó ṣe àhà ah, ah. bó ló ṣe jẹ́ yàrá àwọn ọmọbìnrin láti bá yìnyín pé ọ̀fọ̀n kan ni òun lé gbogbo àwọn ọ̀wà yìí a gbúdọ̀ lẹ́kọ̀ọ́ ibi wọn bá fi ọ sí dùn bẹ́ẹ̀ àlejò ni ọ o tún lọ kọ àwọn ọ̀rẹ́ wọlé ẹ láti bo àwọn ọ̀rẹ́ mi àwọn ọ̀rẹ́ mi àà ah, ó ti sọ gbogbo àwọn nǹkan yẹn fáwọn tó dé wá bá gbogbo àwọn nǹkan yẹn àwọn nǹkan sáwọn àlejò ìjọ mi ò ní sùlélẹ̀ ni o mi ò ní sùlélẹ̀ ni ọ̀dọ̀ àwọn fẹ́ẹ̀dì mi kan mo fẹ́ sùn ah, àfẹ́ẹ̀dì wo la mọ̀ tó mọ̀ ń bí bíjà ń bá bá sí ọ ọ̀dọ̀ ẹni tó dágbére ṣé ní gbogbo àwọn nǹkan tí Islam sọ yẹn wà láyẹ̀ kọ́pọ̀ mẹ́ o ṣùgbọ́n mélòó nu wa là ń lò ó kódà ẹlòmíì gan pàpèmọ́rẹ́ ẹ̀sìn gbogbo àwọn adáàbò yẹn a kì í lò ó mọ́ nínú àwọn ẹ̀kọ́ àwọn àṣà tẹ̀sìn bá lára wa tẹ̀sìn sì fara mọ́ ọ̀kan ní pípa àlejò lé àti pípa àyàn lé àṣejù ni Yorùbá kan fẹ́ kì bọ́ Yorùbá máa pọ̀ àyàn lé ṣùgbọ́n tó fẹ́ kí àṣejù bọ́ àwọn èyí tí o bá ti wá bẹ́sìn mu a máa sọ pé eléyìí ò wọlé nínú ẹ̀sìn torí kò takò nǹkan báyìí nínú ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni àwọn lárúbáwá kí Islam ó tó dé àwọn lárúbá láwọn àṣà tó pọ̀ àwọn kan ń bẹ nú àwọn àṣà wọn nú àwọn àṣà lárúbáwá lárúbáwá máa ń ṣe àlejò wọ́n sì ya ọlọ́rẹ torí wípé bí àwọn geographical location wọn ó bùkátà kí wọ́n mọ pálejò lé torí pé ní desert ẹni tó ń rìn ní desert yóò bùkátà ìrànlọ́wọ́ bó bá gbómi lọ́wọ́ tómi bá tán kò sódò bó bá gbóúnjẹ lọ́wọ́ tó ń jẹ bá tán kò sí pé igi ìbẹ́pẹ kan mọ̀ ní ẹja jábẹ́pẹ kò sí ló fi jẹ́ pé àwọn Lárúbáwá wọn ò wá dáná tí wọ́n bá dá iná táwọn onírìn àjò òru tí wọ́n bá wá rìn tí wọ́n bá ti rí iná kan ti torí pé ní desert ntó o lè rí lóru níná o lè rí o lè rí nǹkan kan gbogbo ẹ̀ ó lọ kankun ni wọ́n wá dáná sọ̀kan tí wọ́n bá ti wá dáná sọ̀kan ìwọ tẹ́bi ti ń pa ọ́ bọ̀ tó rí nǹkan tó di ẹ̀ pé ah ibi iná yìí èèyàn wà ń bẹ̀ bí n bá débẹ̀ rí nǹkan jẹ́ alábọ̀ wàá ṣe bẹ́ẹ̀ tó o bá wá dédi iná yẹn wọ́n ti gbóúnjẹ bẹ́ẹ̀ kódà kẹ́ni yẹn mọ̀ sí bẹ́ẹ̀ wọ́n gbóúnjẹ bẹ́ẹ̀ wọ́n lè bọ́ wọ́n lè sun ẹran kó wà bẹ́ẹ̀ ọkọ̀ tiẹ̀ báwọn yẹ gán bẹ́ẹ̀ kí tẹ́ǹtì wọn mọ̀ jìnnà síbẹ̀ ọ jẹun ó yò ó sì kódà wọ́n lè torí ẹ̀ tí wọn ò bá ní nǹkan wọn á sì wọn láti fi ṣe ọ́ lálejò ìgbà tí Islam dé Islam bá lára wọn bẹ́ẹ̀ nínú àwọn tí Islam tún bá lára wọn òun náà ni ìbá ùdọ́ ẹ̀mí kakọ wọ̀ sí kakọ ìwọ̀ sí bẹ́ẹ̀ náà sì ni téèyàn bá tún wá lọ ṣiṣẹ́ jinlẹ̀ nípa ìtàn àwọn èèyàn torí pé téèyàn bá wọnú history púpọ̀ èèyàn ó tún tara ìtàn láti lè establish character àwọn èèyàn bìnnà lórí bí àtújọgrafíà geographical location ibi tí kó wá wà ó tún ní í ṣe pẹ̀lú ìwà wa climate wa ó ní í ṣe pẹ̀lú àwọn ìwà wa bí wàá wá ṣe rí lápèjúwe tó súnmọ́ ẹ mọ̀ wàá wá tá à ń bẹ lábẹ́ ìsàlẹ̀ ọ̀yá ń bì àlẹ́ mi wàhálà àbúrò ni mo gbà yóò bó ọ̀lẹ́ mi wàhálà bọ́dé yẹn bá lò kí ọ̀yá yóò sọ pé gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ òun fẹ́ kú wọ́n sọ wọ́n ń sọ̀rọ̀ ẹnìkan jọ kan wọ́n ló ń bẹ ní kóòtù àwọn kóòtù tìbílẹ̀ ṣẹ̀ríà kóòtù wọ́n ní ó wá ń sọ̀rọ̀ kan bóyá nìkan sọ̀rọ̀ òun wá ní pé ah ẹ̀rí bí ṣe ń rẹ́rìn bí ọ̀pọ̀lọ́ ó wá sọ bẹ́ẹ̀ tó wá jẹ́ bí adájọ́ yẹn wá ní pé ah ó sì lè má sọ̀rọ̀ báyẹn bí kó dákẹ́ nu ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ yóò jìyà o àwa ní pé ah kí ló ń sọ òun sọ pé ń rẹ́rìn bí ọ̀pọ̀lọ́ bẹ́ẹ̀ ni tó sọ yẹn náà ni pé òun ó sì máa sọ ọ̀pọ̀lọ́ yẹn òun ó máa sọ ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ níta bá fẹ́ ṣe kẹ́ wá ṣe ọ̀nkàlùkù bá dákẹ́ wọn wò torí pé ti wò ni pé freedom àti wọn ló ń lẹ́nu òun níta bá wù òun ló ń lè fẹ́ nu òun sọ ẹ mọ̀ àwọn Fúlàní wọ́n fẹ́ enjoy freedom òun education òun ò ní tiẹ̀ ẹ já fún yín ní kíní kan hùn wàrà àwọn èyí ti dáa yóò máa mu wàrà màálù kó n sì máa jẹrà màálù ẹ tẹ bá kàwé lè di dókítà ẹ òun ò fẹ́ ẹlẹ́dẹ̀ ẹnjìníà ẹ fọwọ́ mú ẹnjìníà rìn yìí tẹ̀ ṣe wọn fẹ́ so ó bìlífù pé n tó ń wà yẹn freedom òun ti enjoy rẹ̀ pọ̀ jù kẹ́nìyàn kan mọ̀ di lọ́wọ́ bẹ́ẹ̀ bá sì rí fúlàní tó bá ń jó ní desert pẹ̀lú rédíò kan báyìí tó bá mú lọ́wọ́ báyìí tí ó fi kíkọ́rùn báyìí <laughs> yìí ẹ ní pé gbogbo ilé ayé ti di tiẹ̀ tẹ́ ẹ bá ní òrí bẹ́ẹ̀ ó lè nàyà pa ìṣesí yẹn ní í ṣe pẹ̀lú geographical location wa bẹ́ẹ̀ bá ń lọ ẹ̀rì yóò mú pa lọ́wọ́ kò sí kódà bó sọ méke wọ́n gbé pa tiẹ̀ fún un torí pé níbi ẹ̀sà àtijọ́ mọ́ bí kìnìún bá yọ sí yàn eré mèrè ló fẹ́ sá tó o bá sá ó kọjá ẹgbẹ́ aráàlú ẹgbàá mi kò sí ilé kankan tó o tó bá wá sá tó sọ àwọn ọkọ̀ ju ó mú kì tiẹ̀ náà ibẹ̀ yẹn làwọn ti ń kọ́ àyà níní torí nature geographical location ibi tí wọ́n wà ṣùgbọ́n jàmọ́ bájá lè yàn ládùúgbò yìí ní ẹ ládùúgbò yìí gbà gbogbo yìí ó jáde ó yà wá yà ó kàn lé kó o tó sáré méjì ó kàn lé bájá bá sì lé ọ bó ṣe nu gbóòmù gígùn lọ́ba yóò máa gbóni yóò máa wọ̀ tí ẹ bá ṣe hàn náà ẹ rí pé geographical location wa gan béèrè fún pé káwọn ọmọ láyà wàhálà ọ̀ràn solófin jẹ́ wípé tẹ bá fẹ́ ṣe dìrásà àwọn ìjọba wa náà mọ̀ wọn kàn máa ń ṣàbòsí ni ẹ lọ pa àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn kí ló dé táwọn èèyàn yìí fi ń wà báyìí pàápàá jù lọ́dọ̀ àwọn onímọ̀ elimul ijtima sociology wọ́n sọ kí ló dé tára Àkúrẹ́ fi ń wà báyìí kí ló dé tára Ìlọrin fi ń ṣe báyìí kí wọ́n líǹkì nǹkan yẹn torí pé gbogbo wa náà product environment wa ni wá àwọn tó wá jọjọ tó bẹ́ẹ̀ nìkan ara abo ni ara ẹ sá sì sùúrù ẹ sì sùúrù fún o ọmọ ìlú bo ni ọmọ ìlú kí ni mi dárúkọ lóhùn pé ah agídí ni ẹ sá sì sùúrù fún o gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń bẹ nínú ìṣẹ̀ṣẹ̀ àwọn lárúbáwá èyí tó ta kò pilẹ̀ ẹ̀sìn anabi sọ fún wọn pé kì í sàrẹ̀ ẹ̀sìn ẹ gbọ́dọ̀ ṣe mọ́ àwọn lárúbáwá àgbà náà àwọn tó jẹ́ mùsùlùmí wọn ò lágídí pé ah bàbá ńlá bàbá wa ń ṣe tànàbí bá ti léyìn ò dáa mọ́ òfin lẹ̀ èyí tànàbí bá ti ní kò sí tó burú bẹ́ẹ̀ wọn ò gbà ṣùgbọ́n láwùjọ tiwa lẹ́nìí tá a bá pé kíní yóò bẹ́ mu ẹ àmọ́ pé yóò bẹ́ mu ṣùgbọ́n sàtiwa rẹ̀ lànà àdáàtún wọlé kiri náà àdáàtún ìyẹn yìí sọ̀rọ̀ èyí tó bá ti tako pilẹ̀ ẹ̀sìn agbọ́dọ̀ fagilé èyí tẹ̀sìn bá ti gbà wọlé a máa ṣe bísímìdín pẹ̀lú pé ẹ̀sìn náà là ń ṣe ọlọ́run bá fi wá pé ma ja'alallahu min bahiratin wala saa gbogbo ètò ìgbésí ayé àwọn lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó dúró lórí ràkúnmí kò síbẹ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ lárúbáwá tẹ́ ẹ̀ ní kì wọ́n kanra kúmi wọ́n wá máa ń ṣèṣe sí kan bí èèwọ̀ táwa náà máa ń sọ pé kíníkan èèwọ̀ ni o wọ́n èyí ṣe kíníkan èèwọ̀ ni o báwa náà ṣe ni lọ́dọ̀ tiwa ìdílé mi ń bẹ tóbìnrin bá bímọ odijọ́ méje aláǹgbá ni ó fún jẹ kódà kó lẹ́sìn nínú ilé ìdílé tiwa ní táwa máa ṣe nu o ìdílé mi ń bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ mọ́ ń bẹ̀ nínú ilé tiwa ó mú gbá wá ó má gbọ́ wá ó mú gbá wá ó mú gbogbo ẹ̀ wá lẹ́yìn ẹ̀yìn ọ wà fi akọ ẹlẹ́dẹ̀ kan ó fi lé ẹ̀yin lè sọ pé ẹ̀yin lẹ́sùn ṣùgbọ́n nínú ilé tiwa àṣà tiwa nù bọ́ọ̀ bá sì lè mẹ́lẹ́dẹ̀ wá ọ̀fẹ́ bìnú ẹ wàá máa béèrè èyí tí mo sọ yìí o kì í ṣe exaggeration ó ṣẹlẹ̀ ni o tá a lọ àmọ́ ní bóun ni mo ní ṣe jíjẹ ni ẹlẹ́yìn ó ní máa béèrè àmọ́ béèrè yẹn àwọn tá <laughs> mo ní ẹ mọ̀ sí ni àbí jíjẹ ọ̀nà ẹ má béèrè ẹ má béèrè yẹn lọ́wọ́ wọn bó o láṣẹ ṣe àṣokùn mọ́ ni <laughs> àbá gbèsè ẹ̀yìn ọkọ̀ àbá dè mẹ́yìn ọ̀kadà adúgbò <laughs> lọ́dọ̀ ọlọ́run ọlọ́run padà ní kí aríyàwó fẹ́ kódà ó ti fẹ́ẹ́ bí gbogbo ọmọ inú rẹ̀ tán nìsín alhamdulillah ṣùgbọ́n àmú ẹlẹ́dẹ̀ lọ o ṣùgbọ́n tá a fẹ́ fà yọ níjọ́ náà ni pé wọ́n múra kankan kankan kódà fáànù wọn pé hmm, àṣà baba ńlá baba wa ni kò sẹ́ni tí ó yí padà ah èyí tó bá ti ta kò fin ọlọ́run nínú àṣà ẹjẹ́ yí padà ọlọ́run bá sọ pé nù ṣe àwọn lárúbáwá náà àwọn ràkúnmí ràkúnmí je ká jẹ wọ́n ṣùgbọ́n àwọn ràkúnmí kan ń bẹ lọ́dọ̀ àwọn lárúbáwá wọn ẹnìkankan ò gbúdọ̀ jẹ wọ́n ẹnìkan ò gbúdọ̀ pa wọ́n. ọlọ́run ọba ní ma ja'ala Allahu min bahira ràkúnmí kan ń bẹ àwọn kan ń bẹ wọn máa pè wọ́n àwọn kan ń bẹ wọn ó pè wọn ní sáíbà àwọn kan ń bẹ wọn ó pè wọn ní wasílà àwọn kan bẹ wọn ó pè wọn ní ham àwọn rakumi yìí wọ́n ti wá fi àwọn èèwọ̀ kan lé wọn lérí èèwọ̀ yẹn ti wá gbajúmọ̀ débi pé àwọn èèyàn fẹ́ mọ̀ rò pé àbọ́lọ́run ló sọ bẹ́ẹ̀ ni torí pé èèwọ̀ mi máa lágbára débi pé ẹ mọ̀ rò pé àbí Kùránì ló sọ ni ní báwọn èèyàn ó ṣe mú pé ah ìkíní mọ̀ ní ọlọ́run bá ní ká gbẹ́nu wọn sọ̀hún mọ̀ ẹ́ já ò dá bẹ́ẹ̀ ọlọ́run ò gbófin kankan kalẹ̀ lérí tí wọ́n ń ṣe mọ́jà alọ́lọ́ àìmọ́ ṣàrá alọ́hù ọlọ́run ò ṣe é lófin gbogbo tí wọ́n ń sọ yẹn pé ìwọ ni èèwọ̀ ni ọlọ́run kọ́ ló sọ bẹ́ẹ̀ mí ń bahira èyí tí wọ́n ń pè ní bahira lọ́dọ̀ àwọn lárúbáwá òun náà ni bahira tí lárúbáwá sọ pé baharo òun náà ni kéèyàn ó la nǹkan àbí kéèyàn ó gé nǹkan ibẹ̀ ni baharu òkun torí pé òkun ó jìn bí ìgbà tá a gbẹ́ ilẹ̀ tá a wá domi ibẹ̀ náà fi ń pe òkun ní bahar torí pé ó jinú ó gbẹ́lẹ̀ tómi wá wà ń bẹ̀ ló fi ń jẹ́ bahar bẹ́ẹ̀ ni ló fi jẹ́ pé bahira ọlọ́ọ̀ni máa jẹ́ alọ́láhùn mi bahira. bàhírọ lọ́dọ̀ àwọn lárúbáwá òun náà ni ràkúnmí abo tó ti ń bímọ lérò ẹ̀ márùn gbà tí ó bímọ ó bá bo gbà tí ó bímọ kejì ó bá bo gbà tí ó bímọ kẹta ó bá bo gbà tí ó bímọ kẹrin ó bá bo gbà tí ó wà abẹ́lẹ̀ karùn ó bá bá kọ́ tó bá ti wá bí bẹ́ẹ̀ wọ́n wà lọ

مذلة ولا عابر ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون سائبا رقم لنا anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi sọ ẹni tó kọ́kọ́ gbé sáíbà. So, ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìṣesí yẹn nínú àdìsí afáwa imaamu bukhari anabinirọ ayetunu àdìsí abu huraira imaamu muslim àwọn náà gba àdìsí náà wá ó ń bẹnu tíra àwọn náà anabinirọ ayetu amuru bunu amir alkhizai yajuru kọsuba òfin náà anabini mo rọkùnrin tá a dárúkọ rẹ̀ yìí ọlọ́run fi hàn mí nínú náà ìwà ń wọ́ ìfun rẹ̀ ti bẹ́ iná ti jó ikùn ẹ̀ kàn bẹ́ẹ̀ pẹ́ ìfun rẹ̀ wá ń wọ́ tẹ̀lé lẹ́yìn nínú iná kí ló dé tọrọ rẹ̀ fi rí bẹ́ẹ̀ wàkánà awwalu mọ̀nsájàbẹ̀ sàwáìb torí pé òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ òfin yẹn òun ló kọ́kọ́ gbé ìwọ̀ yẹn kalẹ̀ látara tó gbé kalẹ̀ yẹn àwọn yẹn wá sọ nǹkan yẹn di ní tí wọ́n ń tẹ̀lé lóbi jẹ́ kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tán gbé èèwọ̀ kalẹ̀ kọ́lọ́hún sànú ni o ntọ́lọ́wọ́n bò ṣe léwọ̀ ẹ sọ́ de wọ̀ fáwọn èèyàn ntọ́lọ́wọ́n bò ní ká má dé díẹ̀ ẹni wọn ò gbúdọ̀ dé bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni èèyàn ń parọ́ nìyẹn wàlá sáà ibà. Saiba òun náà ràkúnmí ni àwọn lárúbáwá ìgbà míì wọn a máa sọ pé ìdá kọdímùtù min sáfàrì àwòbàrí ìtùmí mọ́rọ̀dí fanákọ́tì sáíbà yóò ní tó ń bá ìrìn àjò tó ń fẹ́ rìn tó ń bá lè dé láyọ̀ abára àwọn tí ò yá yìí tó ń bá lè gbádùn ràkúnmù yìí ó ti abo ràkúnmù yìí òun sì sọ di sáíbà kí ni túmọ̀ sáíbà òun náà ni wípé òun ti sọ́dọ̀ sà ẹnikẹ́ni ò gbúdọ̀ gún mọ́ ẹnikẹ́ni ò gbúdọ̀ gbẹ́rù lé lórí mọ́ kódà ẹ̀ lè pa á jẹ òun gan-an náà ó ti dòṣà sa ibà nìyẹn òun ó ṣàyàbà náà kọ́ rẹ̀ àwọn lárúbá máa ń ṣe bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé kò sí ní tó burú èèyàn lè ṣe násìrù pé tí ń bá lálàáfíà níbi àárẹ̀ ń yan náfìlà méjì fọlọ́hún kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ó sọ wípé táwọn bá lè lálàáfíà ràkúnmí odòṣà tẹnìkan bá wá fẹ́ gbẹ́rù lérí rà fún mi pé kí ló dé sáyíbà ni oníkálukú bá fi lẹ̀ irú sáyíbà yẹn ibi tí bá ń lọ ẹnìkan kan gbúdọ̀ di lọ́wọ́ ó bá kẹnu bọ̀ nǹkan ẹ̀ gbúdọ̀ lé ìyẹn nìyẹn nínú àwọn tí wọ́n ń ṣe ọlọ́run kọ́ la sọ yẹn fún wọn lóòótọ́ ó ti pẹ́ láàrin àwọn alárúbáwá ànábì gan bàṣà yẹn ni gbàtà níbi wàá dé tó ní òrí bí àwọn ẹgbẹ́ wá wá o à níbo ló ti ń bọ̀ bàbá bàbá rẹ gan ò lè sọ pé kò rí bẹ́ẹ̀ ọlọ́run wá sọ àyà kalẹ̀ pé ànábì sọ fún wọn sọlọ́run ló sọ bẹ́ẹ̀ ìbẹ́yìn lẹ gbé kalẹ̀ fúnra yín ma ja'ala Allahu min bahiratin wala sa'ira. ma ja'ala bákan náà ọlọ́run ọba ní wàhálà wàsílà wàsílà ń tiẹ̀ òun òun náà lè wúrẹ́ ewúrẹ́ wọn tewúrẹ́ tó bá ti bí abo fàhíyà làwọn wọn ni àwọn làwọn ni abo ọmọ abo tó bí yẹn tó bá bí akọ wọn ni òòṣà ló nìyẹn òòṣà wọn ló akọ yẹn làwọn ò fi bọ tí ewúrẹ́ yẹn bá wá bí méjì tó wá bí akọ àtàbò wọn ni ah, ó ti dè ìmọ̀ o ó di wàsílà ni ó ti wàsọ́là láàrin ìpín láàrin òòṣà àtẹ̀yàn à ah, ó fẹ́ ṣe déédéé ni ni o fẹ́ ṣe dọ́gbandọ́gba irú ewúrẹ́ bẹ́ẹ̀ ẹ gbúdọ̀ pa o ewúrẹ́ bẹ́ẹ̀ ẹ gbúdọ̀ ná o wọ́n wàá sọ di wọ́n sọ kan ò gbúdọ̀ fọwọ́ kàn ọlọ́run ọba aláwa kọ́ la sọ irú ewúrẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ wọn nígbà náà wọ́n ti sọ dé èèwọ̀ ẹnìkan kan ò gbúdọ̀ fọwọ́ kàn ọlọ́run ọba aláwa kọ́ la ṣe bẹ́ẹ̀. ma ja'ala Allahu min bahiratin wala sa'ibatin. bákan náà lọ́dọ̀ àwọn àfa wọ́n tún sọ pé wàsílà nígbà míì àwọn lárúbáwá wọ́n á tún máa pe ewúrẹ́ èyí tó bá ti bí ní ẹ̀keje ó bí kínní ó bí kejì ó ti wá bí èrò ẹ̀ méje wọ́n wà á máa wò ó tó bá ṣe wípé èyí tó bí ṣe keje yẹn tó bá lọ já ni dòbí hà wọ́n ó du wà á kálá mi ní ar-rijalu wan-nisaa ọkùnrin ó jẹ́ ń bẹ̀. ọkùnrin ó jẹ́ ń bẹ̀ obìnrin ó jẹ́ ń bẹ̀ ṣùgbọ́n wa in kana unfa tó bá lọ jẹ́ wípé akọni tó bá lọ jẹ́ pàbó òun ló fi ṣe ẹlẹ́ẹ̀keje yẹn túrìkàt filiganam wọn ò ní ẹ papọ̀ mẹ́rin tá à ń sìn. wà ń ká ní zakara wà ń fa tó bá wà lọ bí akọ atabo kọlu wasolat akaha falam yudba alimaka ni ha ma ja'ala Allahu min bahiratin naam. ma ja'ala Allahu min bahiratin wala sábà wala sábà alwasila ó ní àwọn ìtumọ̀ tó pọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá náfini tó bá wá jẹ́ pé ewúrẹ́ ọ̀hún tó bá bímọ ọkùnrin tó bá ṣe wípé lẹ́yìn ìgbà tó ti bímọ ẹ̀ẹ̀keje ẹlẹ́ẹ̀keje yẹn jákọ wọn ó pa akọ yẹn wọn ó du ọkùnrin ó jẹ ń bẹ obìnrin ó jẹ ń bẹ ṣùgbọ́n tó bá yẹ pé abo òun ló fi ṣe ẹlẹ́ẹ̀keje wọn ò kó papọ̀ mọ́nú àwọn ẹran wọn ò ní pa sùmọ́ tó bá lọ bí akọ àtàbò papọ̀ ń ló fi sẹ́lẹ̀ keje kọlu wàsọ̀ láti akáha falamtutuba alimaka nìyà wọn ni a ah, ó ti kórìíra ran ìkejì o sẹ́wọ̀n kí tó bá yẹ pé akọni nìkan ni wọn ò dúró òun ni sùmọ́ wọn ò nígbà tí wọ́n bí wọn papọ̀ yẹn ó ti kórìíra ran akọ yẹn wọn ò ní pa kíní wọn ṣùgbọ́n wàkánà láàmú harama alẹ́ nìsa láéláé obìnrin ò gbúdọ̀ jẹ́ irú ràkúnmí bẹ́ẹ̀ irú ẹran bẹ́ẹ̀ tó bá jẹ́ pé wàsọ̀ láti àká a obìnrin ògbúdọ̀ fẹ́nu kà yé wọ ni. ọlọ́run bá wọn sọ pé gbogbo ntẹ́ ń sọ de èèwọ̀ yìí ọlọ́run kọ́ ló sọ de èèwọ̀ ma ja'ala Allahu min bahiratin wala sa'ibatin wala wasilatin wala ham ham ona ràkúnmí lona ràkúnmí kan èyí tó bá ṣe wípé tí akọ ràkúnmí tó bá gun tó bá gun abo tó ṣe wípé àtọ̀ rẹ̀ ni ó di abo yẹn bí ọmọ rẹ̀ lápèjúbò jẹ pé ẹranko yìí ní bàbá ìyá ni wọ́n máa ń ní àṣàfi ti ẹranko sí ìyá ẹ̀ àṣàfi ti èèyàn sí bàbá. tó bá ti di pé wọ́n ń sàbìtì rẹ sọ́dọ̀ ìyá rẹ ó ti dárákò nìyẹn ọmọ yẹ ewu ló dé tí ọjọ́ bàbá bẹ́ẹ̀ látara àdé eléyìí tí akọ ràkúnmí tó bá gun abo tá a wá rí pa abo yẹn náà nú àwọn ọmọ tí abo tó gùn bí òun ni nígbà tí yẹn wá ń bímọ. ó wá bímọ fá tó bá bímọ ó ti wá bímọ fá látara àtọ̀ bíi bàbá ẹ̀ náà ó ti bímọ bíi mẹ́wàá tó bá wá di ẹlẹ́ẹ̀kẹwàá wọn ni tọ́ ẹ̀yìn rẹ̀ ó ti dáàbò bò ẹ̀yìn ara rẹ̀ kúrò lọ́wọ́ bàbá ẹ̀ bàbá rẹ̀ gbọ́dọ̀ gún mọ́ a gbọ́dọ̀ di ẹrù sẹ́yìn ẹ̀ mọ́ a gbọ́dọ̀ ṣàǹfààní kankan pẹ̀lú ẹ̀ mọ́ tó bó ti di ham àwọn àlàyé mi tí wọ́n ń bẹ tí wọ́n tún sọ níbàámu àwọn ìran ìdílé lárúbáwá kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà á sọ ẹran tọ́lọ́ ń ṣe ní halal tí wọ́n ń sọ di haramu fúnra wọn ni látara àṣà látara èèwọ̀ ọlọ́run ọba wa sọ fún anabi sallallahu alayhi wa sallam anabi ọ̀rọ̀ yẹn ti lè pẹ́ ńlẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run ọba kọ́ ló rán láti sọ́dọ̀ èèwọ̀ fúnra wọn ma ja'ala Allahu min bahira. ma ja'ala Allahu min bahiratin wala sa'ibatin wala wasila ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون la fi sọ pé kíkó wa wa náà ìwọ náà ronú àwọn tẹ sọdẹ wọ nínú ìdílé yín tí ọlọ́run ò sì ṣe nǹkan yẹn léèwọ̀ nínú àwọn nǹkan tá a sọdẹ wọ ńlẹ̀ yorùbá èyí tó fi ń dáa jù òun náà ni ká mọ̀ pé léèwọ̀ lóbi jẹ́ ká kéè sára bó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan yẹn ó lè má rọrùn fún wa láti lè ṣe é sùn ká má sọ pé ìwọ ni tá a bá rí tó bá ṣẹlẹ̀ níbòmíì ó náà ni àbúrò bàbá èèyàn ọmọbìnrin tó bá fẹ́ èèyàn lè fẹ́ nínú ṣẹ̀ríà Islam ọmọ òǹkù rẹ lóbìnrin ó lè fi ṣèyàwó nílẹ̀ haúsá kò nítumọ̀ ṣùgbọ́n nílẹ̀ yorùbá ẹni akílọ̀ ah, wa bá dé gbogbo sunna náà ah, irú sunna o <laughs> wọ́n fa burú ẹ̀ ó lè fẹ́ sọ̀rọ̀ látara àṣà tiwa ṣùgbọ́n àgbùdọ̀ sọ paramu ni torí pé Ọlọ́run ọba ò ṣe ní haram tá a bára àwọn ìran tí wọ́n ń ṣe àwọn haúsá máa bàjẹ́ o haúsá máa lójú tì o ọ̀rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ burúkú ni torí pé nítorí àwọn ọba ṣe lẹ́tọ̀ jàmọ́ ẹ mọ́jà á sì tara wa jẹ ọ́ ń lọ bẹ̀ báyìí o oníkálukú lówó ibi tó máa rí obìnrin lọ́ ń kángun sí tó padà ń dìbànújẹ́ ṣé o padà wá ní ìdígbé ọmọ tá a mọ̀ pé àbúrò ẹ̀ náà ni bọ́ bá fara ní àbúrò ẹ̀ náà ni kò sígbà tí o ní lọ ọbẹ̀ báyìí níbi tí nǹkan ń lọ látara fìtínà tá à ń rí lórí ipò obìnrin ń lọ ilé ọkọ látara fìtínà tá à ń rí lórí pẹ́lú mi ń fẹ́yàwó kò sígbà tá à ní padà lọ ọbẹ̀ tọ́ba ọmọ ẹ mà lọ́mọkùnrin kan ọmọ obìnrin kan ẹ̀ṣọ́ yìí kí fúnra wọn bá ẹ̀yìn ò ti yanjú nígbà wọn bá di pọ́ ń pẹ́ fáá tí ò sọ́kọ tó bá gbọ́ ìgbín ló síntọ́ kì í ṣe pé kíní kankan <laughs> ìgbín kan lè ṣe tó kó síntọ́ báyìí kọ́ má rò pọ́kùnrin kan ló pe òun ó wá ń lọ bẹ́ẹ̀ débi pọ́pọ̀lọpọ̀ obìnrin wá ń lọ ń gbéra wọn sórí Facebook internet àwọn ọkọ̀ o àwọn ọkọ̀ o kódà mo tún gbọ́ pé àwọn line kan bíi Glo wọ́n ni wọ́n tún rọ wọ́n kàn ju nọmba kan sí ọ pé kò pe nọ́mbà ń padà tó bá ti pe yẹn wọ́n kàn mọ́bìnrin kan mi ò ti gbọ́ yẹn ní glo wọ́n ní wọ́n máa ṣe bẹ́ẹ̀ ọba àwọn abóbìnrin yẹn sọ̀rọ̀ pé ẹ kọ́ni rẹwà very beautiful so mo ń ah bá a ṣe fẹ́yàwó gan ti wọ́ wọ́n máa fẹ́yàwó àfọmọ ẹni lọ́kọ lóbìnrin ni. àáfẹ́yàwó fọmọkùnrin ni ìyẹn gan la bá nínú àṣà Yorùbá tí o bá yẹ wa nínú lítírẹ́tọ̀ a máa ń mú àṣàyàn ọ̀rọ̀ láti lè fi sọ bí lítírẹ́tọ̀ ìran kan ṣe rí kọ́tsọ̀ wọn ṣe rí nínú tẹ̀kọ́ táwa kọ́ ẹ ti bìkà kíyèsí Yorùbá sọ wípé bọ́mọdé bá tó lọ́kọ á ṣe kí ni o àfọlọ́kọ́ wọn ò sọ pé àníkó lọ wá ọkọ bọ́mọdé bá tó ládàá á ṣe kí ni o á fún ládàá á sọ pé á ní kó wádàá lọ abẹ́ẹ̀kọ́ ìbò àwọn náà máa pòwe yẹn nígbà tó bọ́mọ kan bá yẹn kí ni ká ọ̀rọ̀ ìyàwó náà ni ah, bọ́mọdé bá tó lọ́kọ́ ìgbà tó Yorùbá máa pòwe òun òun náà ni ọ̀rọ̀ ìyàwó abẹ́ẹ̀kọ́ àbọ̀rọ̀ ọkọ lẹ́ẹ̀fi gbóòórùn culture Yorùbá lóbi jẹ́ pé ẹni tó bá fẹ́ sọ ìtàn ìran ò lè dúró lórí pẹ̀lú àwọn ẹ̀kọ́ lábalábi táwọn akẹ́kọ̀ọ́ sí ó lè wá sọ pé mo fẹ́ sọ̀tàn lórí àkúrẹ́ kí n wá lọ kàwé táwọn kẹ́kọ̀ọ́ irọ́ irọ́ wà ń bẹ̀ àtẹnudẹ́nu òǹgbẹ́lẹ́nu ìyá kan sọ pé kí ni ká irọ́ wà ń bẹ̀ ó náà fi tiẹ̀ kún ṣùgbọ́n wàá lọ study literature ó lọ wo àwọn ẹ̀sàyìn ọ̀rọ̀ wọn nínú àwọn ẹ̀sàyìn ọ̀rọ̀ wọn èyàn ó gbàgbọ́ iye ẹ̀sìn wọn èyàn ó gbàgbọ́ iye ìwà wọn èyàn ó gbàgbọ́ iye ìṣesí wọn yóò jáde mbẹ́ẹ̀ látara àdí eléyìí níbi tá a ti yà síbẹ̀ yẹn òun náà ni wípé kéèyàn ó wá sọ pé àràmù ni kó kẹ́nìkan ó fẹ́ ọmọ ọ̀nkù rẹ̀ ó gbúdọ̀ àrọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ yóò bá ṣe é má ṣe ṣùgbọ́n àwọn tí wọ́n bá ń ṣe ẹ̀ gbúdọ̀ pélé wọ̀ bẹ́ẹ̀ náà làwọn tọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ nínú àwọn nǹkan jíjẹ ẹlòmíín lè sọ pé tí ewúrẹ́ tó bá kàn tí wò rẹ̀ bá ti kán ó ti dè èèyàn gbúdọ̀ jẹ́ ewúrẹ́ mi ò ní gbà ewúrẹ́ mi ti gbàbọ̀dé ẹ̀yin gbúdọ̀ jẹ́ o à ah, ní wọ́n á da gbónú lérú báyìí ẹ̀yin ah, eh, eh, ah, gbúdọ̀ jẹ́ ẹ̀yin nísà ń tóbi kanu lé àwọn ògbúdọ̀ pàjẹ́ tá ló ní ẹ má pàjẹ́ ó ti dòwò sàkánú lé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ̀nyẹn lọ́wọ́n ọba gbógun tì eléyìí tó ń bẹ nú àwọn àṣà àwọn lárúbáwá ṣáájú kí Islam ó tó dé ọlọ́run bá wá ní gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn walakin alladhina kafaru ọlọ́run bá ní ìrẹ́ ànẹ́bì bó tilẹ̀ jẹ́ páwọn kèfèrí àwọn tí ò ṣetọ́ lọ́nà àwọn ọ̀sẹ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ kíra ànẹ́bì ó tó dé yaftaruna ala Allahi al-kadhib wọ́n dáadáa parọ́ mọ́ ọlọ́run wọ́n ló sa àwọn nǹkan yẹn ní haramu ọlọ́run náà ni ọlọ́run náà ni ọlọ́run ọba wa tá a sì pé òun kọ́ yaftaruna ala Allahi al wọ́n ń dàdà pa rọmọlọ́hún wá akẹ́sàrò láàyà ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wọn wọ́n fọ́nú wọn ò ṣe làákàyè nítorí pé tó ń bá ṣe làákàyè ni làákàyè yẹ kó sọ fún ẹ pé àyè ṣùgbọ́n gba mi tí nǹkan bá ti pẹ́ èyí ó mọ̀ rò pé àbọ́lọ̀ náà ló sọ ni torí pé òní lè tírèsì ìpìlẹ̀ pé yorùbá máa ń kan yorùbá sọ wípé kíní kan bóyá aráńfájò òjìṣẹ́ aráńfájò ni wọ́n sọ pé kíní kan nídìí àjò abúlé àti mọ́sánmọ́ máa ń wí ẹ̀rọ ọlọ́run kọ́ àjò ọlọ́run kọ́ àjò gbólóhùn yẹn ta ló kọ́kọ́ sọ sáwà ẹnìkan ní jáde tí ó fi dòwe tó ń kálukú náà pé ọlọ́run kájú ọlọ́run kájú ṣùgbọ́n tẹ́lẹ̀ mi bá ń sọ èyí ọmọ rò àbí àyà kúránì ni ṣe ẹgbẹ́ ọmọ rò pé àbọ̀lọ́ ló sọ ni lóòótọ́ kí tẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ ìmọ̀ràn ìmọ̀ràn ọ̀rọ̀ yìí mọ̀ dáa ànábì náà ni ó sọ ànábì náà ni ó ṣe ànábì ó sọ ọ̀sán ànábì náà ni ó sọ máa wí lọ bí àwọn àṣà ṣe rí nìyẹn tọ́jọ́ rẹ bá ti pẹ́ ẹ̀ tiẹ̀ wá lè tọpa rẹ̀ débi páwọn wo gan-an ni wọ́n kọ́kọ́ gbé kalẹ̀ ẹ kàn rò pé ọlọ́run náà ni ó ọlọ́run náà ni ó ṣe ọlọ́run wá ń já wọn nírọ́ ọlọ́run ọba ni walakin alladhina kafaru yaftaruna ala Allahi al-kadhib wa aktharuhum la ya'qilu ọlọ́run ọba làwọn kèfèrí yaftaruna ala Allahi al wọ́n ń dàda àdáyà ọmọlọ́run al ntọ́lọ́wọ́n bò wí wọ́n sì hún wọ́n sì lẹ́mọ́ lọ́hún wọ́n lọ́wọ́n bá ló ṣe àwọn nǹkan yẹn léèwọ̀ wà á kìtàrú òun là á kìlọ̀ wọn àwọn tó pọ̀ nínú àgbàlábíyà wọn wọn ò ṣe làákàyè tó báyìí kí wọ́n ṣe làákàyè ni wọ́n mọ̀ pé a kì í parọ́ ọmọ lọ́hún wà á ìdá kìlọ̀ ọ̀hún وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا لا يعلمون شيئا ولا يهتدون وإذا قيل لهم ọlọ́wọ́n bá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ń bí nǹkan kan tó rúyàn lójú ẹ kí lẹ rí kí lẹ gbẹ́sẹ̀ lé lórí tẹ̀fí ṣe bẹ́ẹ̀ kò sí nínú láìfi ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọlọ́run ní wá ìdá kí lálẹ́ ohun àwọn tí wọ́n ń sọ pé bahiro saiba hami wasila ọlọ́wọ́n bá ní àwọn tí wọ́n ń sọ pé àwọn ràkúnmí yìí ti di haram ó ti dèèwọ̀ ọlọ́niwá ìdá kílà làwọn tí ẹ bá wá ń sọ fún wọn tí wọ́n bá ń sọ fún wọn ìpè tààlà ilà ma anzalallahu wa rasul ah ẹ máa bọ̀ ẹ jẹ́ ká dòdò wá gbóǹtọ́lọ́wọ́n bá wí ẹ jẹ́ ká dòdò wá gbóǹtànàbí ń sọ tó yàtọ̀ sí tẹ̀yìn dúró lé lórí yìí in tí wọ́n máa sọ ni wípé kọ́ọ́lù hasbuna máa wajadina èsì tí wọ́n máa fọ náà ni wípé tọ́ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ báwọn bàbá ńlá bàbá wa ṣe ṣe orí ẹ̀ náà ládùúrẹ́ lórí wọ́n máa sọ wípé kọ́ọ́lù wọ́n máa tán bá ti ń pè wọ́n lọ síbi alikitaabu wa sunna èyí tá à ń sọ yìí kò lẹ́rìí nínú Qur'an kò sẹ́rìí fún nu sunna ẹ máa bọ̀ ẹ já lọ wọnú ọ̀rọ̀ Ọlọ́run ẹ já lọ wọnú sunna kàkà tó yẹ kí wọ́n gba súnà kàkà tó yẹ kí wọ́n lọ sínú ọ̀rọ̀ ọlọ́run láti wá ẹ̀rí fún un tí wọ́n ń ṣe ní tí wọ́n máa sọ ni wípé hasibuna ma wajadina alayhi aba ana ó ti tó wa wá wá ó ti dà báyìí ẹ má kó Kùránì kankan wá ẹ má má dìsí wá ó ti dà báyìí ṣe ń ṣe yìí hasibuna ó ti tó wa ma wajadna alayha aba'ana ìta báwọn baba ńlá baba wa tí wọ́n ń ṣe ẹnu wọn láti gbọ́ pé èèwọ̀ ni ilé èèwọ̀ lélẹ̀ àfẹ́mọ́ tí kùránì wí àfẹ́mọ́ tànàbí wí bá sì máa ṣe tiwa nù. ọlọ́wọ́n bá ní awalẹ̀ òkànnà bá òkun láàlámú nàṣẹ́yàn wàlá àyà àtàdù ọlọ́wọ́n níṣẹ́ wọn ò wá mọ́ ní ipò pọ̀lọpọ̀ àwọn baba ńlá baba wọn tí wọ́n ń fi wọ́n ṣẹ̀rí yẹn la ya'lamuna shay'a kò sí tó yé wọn wọn ò mọ nǹkan kan wala yahtadun kò sí mọ̀nà kankan fún wọn kùránì tí ì sọ̀kalẹ̀ nígbà náà kò sí revelation kankan fún wọn àbámọ̀dá ni wọ́n ń lò ó sì wáá jẹ́ pẹ́yìn tí revelation ń bẹ lọ́wọ́ yín ẹ tún wáá ní tìyẹn lẹ́fẹ́ máa tẹ̀lé ẹ bọ́lá wọn bá ṣe bá sẹ́ǹsì wá sọ̀rọ̀ jama tó bá di ọ̀rọ̀ ayé àní sọ pé ní ti babaláwa wá ń ṣe ọkọ̀ táwọn baba ńlá baba wa ń lò láyé jọun òun náà ní fọ́ o fọ́ ayé jọun tí gbogbo ikùn rẹ̀ ọ yọ báyìí kéèyàn wá ní ah, àbá ẹ̀sìn máa lo bíi kámúrì ìgbà ah àsìkúnà àmọ́ wájà náà lè yà níta baba ńlá wa là ẹ̀ ní sọ yẹn nípa tọ̀rọ̀ táyé láyé jọun báwọn baba ńlá baba wa kọ́lé wọ́n kàn wá kókó ni wọ́n kó lérí ẹ̀ tá bá fẹ́ kunlé ẹ̀bọ́tọ̀ ìgbẹ́ ẹran ìgbẹ́ màálù ni wọ́n fi kunlé kí ló dé lẹ́yìn fi ń lò ẹbí nu àwọn mọ́láṣí kan ń bẹ mo kírun mọ́láṣí kan gíṣẹ́ láyé ìjọ́un ẹ̀bọ́tọ̀ náà tó fi kun nínú mọ́láṣí níbi tó jùsì tó dúdú dé ń bẹ̀ oko níbẹ̀ o ìbéèrè kan wá jáde ńjọ́ náà nìkan á ń béèrè pé ìrákùnsá alẹ́ kírun ń bi tán fi gbẹ́ kun yìí o mọ́lá alẹ́ kírun torí pé ìgbẹ́ ẹranko tá a bá lè jẹ ìgbẹ́ rẹ̀ kì í ṣẹ̀gbìn látara àdí eléyìí tó bá di ọ̀rọ̀ ayé àní sọ pé báwọn baba ńlá baba wa ṣe ń ṣe láàmà ṣe àmọ́ kọ́lé irú èyàn mọ́ oníkàlùkù ló ń kọ́ duplex oníkàlùkù ló ń kọ́ flat káwa ni ah, àárọ̀ wọn wà jẹ́dúnà àlùbá àwọn baba ńlá ọlọ́run sì fa àlùbáríkà sí ọlọ́run sì fa àlùbáríkà sí ah, ayé fẹ́ bàjẹ́ nìyẹn ní àbá ń kọ́ flat kọ̀sẹ́ nìkan tó sọ yẹn mọ́ sùmọ́tò bá ti wá di bí ọ̀rọ̀ ẹ̀sìn ní olùkọ́ àwọn ah, ah, bàbá wa ṣinṣin náà ni máa bàbá wa ṣinṣin láàrin wọn sí. bẹ́ẹ̀ sì ni àwọn bàbá ńlá baba wa ọlọ́wọ́n bá kó bá kẹ́ wọn kọ́lọ́wọ́n bá kó bá yọ́nú sí wọn bó ṣe hàn sí wọn sí náà ni wọ́n ṣe pẹ̀lú ìmánì. jẹ̀mọ́ tẹ̀fsírì tí mo gbé síwájú yìí tẹ̀fsírì kúrútùbí ni ìdí ogún ni twenty volumes ni ìdí ogún ó ní wọ́n wá jẹ́ lọ́nà mẹ́wàá wọ́n pa ìdí méjì papọ̀ sínú ẹ̀yọ kọ̀ọ̀kan tó àwọn bàbá wọ orí níbo náà ti fẹ́ rí òǹtẹ̀dà ìgbà wo lòǹtẹ̀dà fi ń tẹ́tí adé ta ló kó tí àwa níbo náà ti fẹ́ rí èyí tó súnmọ́ jùnú tẹ̀síìrì tí wọ́n ní wọ́n náà ń jàrá ẹlòmíì ní odidi ìlú ẹlòmíì ò lè jẹ́ pé èyí tó ní níbi tẹ̀síìrì jàrá lẹ́nu jù sí àmọ̀ nìkan ni ní fi ń jẹ́ mufasiru gbogbo òlu táwọn èèyàn tó wá ń ké lọ́wọ́ ẹ̀ ẹni tí ó tún ṣe tẹ̀síìrì lábàkejì yóò sáré wá jìgbà láàárọ̀ bó ṣe àyà mẹ́ta olóògbà ó ní òfin ṣe tẹ̀síìrì lábà tiẹ̀ náà n ò sì gbúdọ̀ kéjù bẹ́ẹ̀ lọ tí adáná sì bá jarí wẹ̀ wọ́n bá dọ̀la a máa lọ bẹ́ẹ̀ o <laughs> torí bó ti dé ibi tó gbà á dé wọ́n sì wá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìmánì pẹ̀lú àwọn test tó wà available nígbà náà in tí wọ́n bá wá kà pé ọlọ́run wí bẹ́ẹ̀ wọ́n á wá mú sísìn ṣùgbọ́n èyí tí ò bá yé wọn wọn á lọpọlọ tí wọ́n sí pé tọ̀ ọ̀dà alẹ́ ṣe báyìí náà nítorí wípé wọn ò kéde bẹ́ẹ̀ wọn ò rí láyé táwa wá wà yìí tí gbogbo ẹ ti wá wà tó ṣe pé lórí ansẹ̀ tí ẹlòmíì lásán gbogbo sọ̀rọ̀ Bukhari bẹ́ẹ̀ gbogbo tírà kódà níbi táyé délé nìí bẹ́ẹ̀ fẹ́ máa wọnú láìbìrì kan tó débẹ̀ tó fẹ́ wọ láìbìrì yẹn pé ṣé wọ́n ní tíra báyìí fẹ́ wọ Madina ní haram ní Madina fẹ́ wòye a ti ń bẹ ní ti ń bẹ ní mọ́sálásí ànábì sálàsálàm ó sì wà lákùrẹ́ ọmọ àbí ọmọ yìí tí ń bẹ wo eléyìí mo ka eléyìí o sì nu yàrá rẹ̀ ó ká tún tírà tó ṣẹ̀ jáde lórí nǹkan báyìí ó sì tún gbé nínú ilé rẹ̀ ló sì tún rí ó máa kà á ǹjẹ́ àwọn bàbá wa tí wọ́n ṣáájú sí wọ́n rélé ọlọ́run ọba fi sọ fún wọn pé ẹ̀yin tẹ́ ẹ wá múra kankankankan tẹ́ ẹ ní asibu náà máa wájà dín alẹ́ abá àná nígbà bàbá làwọn bá ń ṣe náà láàmú ṣe ọlọ́run ọba ní ṣé wọn ò wá mọ̀ nípa awalẹ̀ kánà abá umla alamuna ṣẹ́yàn ṣé wọn ò wá mọ̀ pé àwọn bàbá ńlá bàbá wọn nǹkan díẹ̀ náà ló wọn ìwọ̀nba tó hàn sí wọn náà ni wọ́n mọ̀ ọ̀pọ̀ ní tí òye wọn wala yahtadun kò sí ìdáyà fún wọn ìyẹn àwọn ọ̀sẹ̀bọ ni ó àtúpọ̀ àwọn bàbá wa ò ní ìdáyà o ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀bọ tí wọ́n múra kankan tán sọ gbogbo nǹkan dà òye wọ̀ kò sí ẹ̀rí kankan tí wọ́n gbẹ́sẹ̀ lé lérí wọ́n kàn ń fìlì pé kàn máa sọ bẹ́ẹ̀ náà sì fi ń sọ bẹ́ẹ̀ kì ṣe pọ́lọ́ lórí kó sọ bẹ́ẹ̀ lábẹ́ eléyìí làwọn afáàfin wa mú jáde fún wa wípé nǹkan bàbá táwọn bàbá ńlá bàbá wa ń ṣe tá a sì rí tó ṣe déédéé ẹ̀rí nínú kùránà àti súnà àgbọ́dọ̀ yí padà ṣùgbọ́n nǹkan bàbá lọ́wọ́ àwọn bàbá ńlá bàbá wa tó ṣe pé bọ́lọ̀ bó ṣe yé wọn mọ̀ náà ni wọ́n ń ṣe tọ́wá dìsìn tá bá rí wípé kò lẹ́rìí kankan nínú kìtàbù wa súnà àwa ò ní ṣe torí bọ́lọ̀ ò ní bí wá lè rí pa bàbá ńlá bàbá kankan nítọ́lọ̀ ó bí wá náà ni pé sáà tẹ̀lé tí bẹ́nu Kùránì àti ní súnà ṣùgbọ́n làwọn ò ní ibi àwọn bàbá yẹn nítorí pé làwọn mọ ibi tó yé wọn mọ́ ọlọ́run sì mọ bó ṣe yé wọn tí wọ́n fi ṣe ọlọ́run rà níyàn wọn ṣùgbọ́n àwa tó ti wáyé tó ti yé wa dáadáa nísìn tá a sì mọ̀ pé bó ṣe rí kéèyàn tún wá máa sọ wípé ara o dáhùn bàbá ńlá wa wá ṣe mọ ìṣe náà lọ́wọ́ sí bàbá kà ṣe kéèyàn á máa ké kuraani sìn àwọn bàbá ńlá bàbá wa ń gbà tí wọ́n bá ń ké kuraani láì jẹun ní ẹja ké fati alubarika aliamudu ilahi rabili alamina aramani sindina sirantali ọlọ́run sì gbá bẹ́ẹ̀ nítorí pé wọ́n ṣe kéne yẹn kó tó gba fáti à ń tán ọlọ́run lọ́mọ yìí kó tó dá fàáfà rẹ̀ ọ̀dà kò sùn lọ ó lè jẹ́ pé bisimilayi lọ́gbà lẹ́ni gbogbo bisimilayi tó gbà fún náà síndì òun náà ló fi gbá o gẹ́rú lí gàǹgà tó fi gbá nìyẹn kó tó wá rí gbà bẹ́ẹ̀ ọlọ́run ló mọ iye oko tó dá ọlọ́run ló mọ iye igi tó sẹ́ fún ìyàwó àfa fati àyẹn nìkan ló wá ó wá ń kà á báyẹn ní alùbáríkà ò ní gùn bí wọ́n ṣe gbà á nìyẹn bó ṣe yé wọn nìyẹn bí wọ́n ṣe gbìyànjú rẹ̀ nìyẹn ṣùgbọ́n kémi wá mọ ké fatia kí wá ní gẹ́rìlì gàǹgàlúbì ọlọ́run bínú sí yàn sọ ọmọ màgùdúbì pè ní tó fi á di So, gàǹgàlúbì ìtumọ̀ ti yí padà ṣùgbọ́n tòun ti bí ìtumọ̀ ṣe yí padà ní èyí táwọn bàbá wa ń pe ọlọ́run òní o torí pé ọlọ́run rí pé bó ṣe yé wọn nìyẹn ó dàbí ẹni tó ti wọ ọmọ àádọ́rin àádọ́ta ọdún téèyàn wá ń kọ ní kùránì téèyàn wá ń ẹ̀yẹ pé èèyàn fẹ́ gbókùnù òjò ó pé bó bá ṣe rọ̀ ọ́ lọ́rùn ṣùgbọ́n ẹni tó jọ́ ọmọdé òun sì lè máa yí ọ̀nà fún láti pé àyìn ẹ̀ xọ́ òun sì lè rí pé ṣùgbọ́n tó bá ti dàgbà yẹn bọ́lá ń ṣe ní kóun ó máa rí pé nìyẹn ọlọ́run sì gbà bẹ́ẹ̀ fún abẹ́ni tí ń ká lòlò bọ́lá ń ṣe dá nìyẹn tó yẹ pé kó tó kúrò lórí bisimilayi ọlọ́run lọ́mọ bisimilayi bó ọlọ́run ṣe ní kóun tó wá ní ah báwọn ṣe ń ka tọ́lọ́ ń fa àlùbáríkà ni Bisi, bisi, bisi, bisi, bisi, bisi, bisi, bisi, bísí ah ah la kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ abala bẹ́ẹ̀ la gbúdọ̀ fi gbọ́ yé àwọn bàbá wa bó ṣe yé wọn gbà yẹn ọlọ́run mọ̀ bó ṣe yé wọn ọlọ́run sì mọ̀ ìmánì wọn ọlọ́run mọ̀ ìkíláàsì wọn ló fi jẹ́ pé bí wọ́n ṣe ṣe gàǹgàlù bíun náà àṣẹ àṣègùn tó bá ní kọ́ ọlọ́run ó ṣe kọ́ ọlọ́run ó ṣe nítorí pọ́lọ́wọ́n bá mọ wàhálà tó ṣe kó tó gba fatia ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà tí wọ́n ṣáájú ọlọ́run bá ṣe dáadáa fún wọn gbìyànjú púpọ̀ lórí ìmọ̀ wọ́n gbìyànjú púpọ̀ lórí ìmọ̀ àwọn ìmọ̀ tí wọ́n wá kọ́ ń gbà náà ó fẹ́ẹ̀ mọ́ tó èyí táwa ń kọ́ lé ṣùgbọ́n àlùbáríkà pọ̀ lórí ìtàn kọ́ ń gbà náà nítorí pé wọ́n fara ralẹ̀ wọ́n mọ pàtàkì ìmọ̀ yẹn náà fi lọ́kọ́ tí o sì sí pé wọ́n gba nǹkan kan lérí ẹ̀ ju pé tọ́ ntọ́lọ́mọba làwọn ò jẹ láyé àwọn ò jẹ ṣùgbọ́n lẹ́ni bẹ́ẹ̀ nìkan bá fẹ́ kí o gan lẹ́ni o ti mọ tó rí kó o tó bẹ̀rẹ̀ rẹ̀ bó ṣe káwé tiẹ̀ mọ́ kó mílíkì fún ọ nínú àwẹ̀ nìkan pé afá ẹgbà mílíkì o ò <laughs> ti wẹ́ pé bó o tiẹ̀ rí nǹkan kan lórí pé ọjà àfa bó ṣe mílíkì inú àwẹ̀ nìkan èyàn gan tó ẹnìkan ní sọ fún mi ẹjọ́ wá fẹ́ àfa kọ́ ọmọ mílíkì inú àwẹ̀ ló bá fi fẹ́fẹ́ yàwó ṣùgbọ́n àwọn bàbá tó ṣáájú àwọn kan sáké náà ni pé kí máa tọ́lọ́ mọ́ parẹ́ lórílẹ̀ gbogbo tọ́lọ́ ń bá láwọn ó jẹ àwọn ó jẹ àwọn afẹ́ fi mọ́ọ̀nì tànáhùn afẹ́ fi wété ni bó ṣe yàrá kan náà ni wọ́n ń gbé wọ́n gba tító pẹ̀lú ẹ̀ bá bá jí láàárọ̀ ó kọ̀ mọ́ńké bá bá dìrọ̀ lẹ̀ ó kọ̀ mọ́ńké bá tún dalẹ̀ wọ́n tún gbé wọ́n gbé gas lamp wọ́n tún ṣe wáàsí kiri oríko ìjà lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń bẹ gbogbo kí ó ló ké tán bí èsì ọ̀bá sí mọ́tálásí kò lè ṣe wá sí mbẹ́ ẹ gbàtà wọn Saudi àwọn àwọn táyọ̀ wọn Saudi ẹ mọ̀ bínú o <laughs> gbàtà wọn Saudi ebi o ti dé Nàìjíríà ṣé Saudi ló tún wà ní o ti wà ní Nàìjíríà ẹ inú mọ́tálásí òru mọ́ ọmọ ẹ àmọ̀ pé gbogbo mọ́tálásí ń Saudi èsì mọ́ wà mẹ́ ṣùgbọ́n Nàìjíríà níbí bá a sọ̀rọ̀ Ọlọ́run màá ma ṣe gínigíní bí ẹyẹ kọ́lọ̀ kó sànú ṣùgbọ́n àwọn bàbá tí wọ́n ṣáájú wàláyé wọ́n gbìyànjú kọ́lọ̀ bá kó bá san wọ́n lẹ́sà dáadáa ṣùgbọ́n tọ́lọ̀ ń bá jẹ́ kó hàn sáwọ́ àwọn ibi tí wọ́n kù sí àgùdọ̀ sọ́pá sì ṣe wọn náà látúmọ̀ tẹ̀lé là àgùdọ̀ sọ èyí tọ́lọ̀ wọn bá ti fi hàn wá yẹn ó ti dàwújàre lé wa lérí àgùdọ̀ ṣàlàyé ẹ̀ kí wàá rí ká èyí tọ́lọ́run fi hàn yẹn náà fi dá yín lẹ́jọ́ ọlọ́run bá ní tán bá wá bí wọ́n léèrè pé ẹjẹ́ àpàrà nu kùránì kùránì ò àwọn nǹkan yìí dé wọ súnà ò àwọn nǹkan yìí dé wọ ní tí wọ́n máa sọ ni pé kọ́ọ̀lù hasibuna máa. ní tí wọ́n máa sọ ni pé ti tó fún wa àwọn bá táwọn baba ńlá baba ń ṣe rí ẹ̀ أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا ya ọlọ́run ní wá mọ̀ ni wípé àwọn baba ńlá baba wọn táwọn ń tọ́ka sí yẹn nínú àwọn òṣèbọ la ya'lamuna shay'an aláìmọ̀kan ni wọ́n kò sí nǹkan kan tó yé wọn wala yahtadun kò sí mọ̀nà kankan fún wọn lè sọ pé tí wọ́n sọ yìí ẹnu tíra báyìí làwọn ti kà kò sí yẹn wọ́n kàn fọpọlọ rò kuraani sì ní ọ̀rọ̀ tọ́lọ́ ní sunnata anabi ìmísí tọ́lọ́ ní èwo lẹ́fẹ́ múnú méjèèjì tẹ wá múra kankankan tẹ ní àwọn baba àwọn baba ńlá yín wò wọn èyí ṣe sọ́ọ̀sì téèyàn ti lè mú gẹ́ríànsì ọlọ́run fà ná da rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ jẹ̀mọ́ bọ́lọ̀ ń ṣe sọ́tò náà lásìkò tá a wà lénìí sáwọn èèyàn ò tún ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sọ wípé ntọ́lọ́wọ́n bá wíre ntànàbí wíre síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ó sì tún sọ wípé tọ́ máa wà jáde náà lé àbá àná akẹ́ àwọn ìmáàmù wa. máa wá jáde náà lé àbá àná wọ́n máa sọ wípé ẹni tí wọ́n máa sọ ni pé ń ta báwọn baba ńlá baba wa tí wọ́n ń ṣe làwọn máa ṣe ẹ bá sọ pé ló sọ ẹ bá sọ Ànábì kan ló sọ wọn ò ní gbà ìwọ onímọ̀ tó ṣe òkèrè kan onímọ̀ tó kéré kan wàláhì wòlíì ni a sọ pé kò nímọ̀ ṣùgbọ́n n ti ń jẹ́ ìmọ̀ òun náà ni qala Allahu qala Rasul làáfà fi sọ wípé kullul ulumisi wa qur'anu mushghilatun ilal hadithu wa ilal fiqhu fid dini gbogbo ọmọ pátápátá gbogbo ẹ̀ náà ló ní dààmú nú ṣùgbọ́n tí ń jẹ́ mọ̀ òun náà ni qala Allahu qala Rasul ibẹ̀ ni mọ̀nà wà wọ́n gbà téèyàn wá sọ pé ọdẹ yìí tẹ́ á ní a máa ṣe yìí sọ́lọ́n ló sọ sànàbí ló sọ gbẹgbẹ́ nu ẹ sọ́hún àwọn baba ńlá baba wa ní tá a bá wọn lérí ẹ̀ yìí ń sọ̀rọ̀ torí pọ́lọ́hún ò ní bi wá léèrè nípa baba ńlá baba tó bá dé jọ́gbọ́n jàlẹ̀ kìyàmà gbàtà ànábì ńlọ ànábì ní taraktu fikum amrayn lan tadillu ma tamassaktum bihima kitaballahi wa sunnati alábì ni mò ń lọ mo fi nǹkan méjì lẹ̀ ẹ ní sọnù lókùrú gbàtẹ́ bá ti dìrọ̀ mọ́ nǹkan méjèèjì anabi ó sọ pé àbá okùn wọ àjìdáàdù okùn anabi àwọn bàbá yín àtàwọn bàbá ńlá bàbá yín anabi sọ bẹ́ẹ̀ anabi ni kitaballahi wa sunnati anabi ni alukur'an tí í ṣe ìwé tọ́lọ́hún àti sunna ní muhammad sallallahu alayhi wa sallam ibẹ̀ láàmú wa mọ̀nà sí. Si, tí n táwọn baba ńlá baba wa ń ṣe tó bá ti ṣe déédéé pẹ̀lú tí ń bẹ́ẹ̀ ń bẹ̀ alihamudulilayi ṣùgbọ́n tó bá ti ṣe pa sí àwọn abẹ lọ pé tó àwọn baba ńlá baba wa tí wọ́n ṣe bá mi ọlọ́mọba foríjì wọn ọlọ́mọba ayọ́nu sí wọn bó ṣe yé wọn ni wọ́n ṣe ṣe ọlọ́mọba gbà bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ṣùgbọ́n àwa tó ti wá hàn sí yẹn èyí tó ń bẹ nínú tíra ní káwọ́ tẹ̀lé káwa náà mọ́tò wa lọ fi tí ó dálẹ̀ fáwọn ọmọ tí ń bọ̀ tó pé àwọn baba wa tí wọ́n ṣáájú àwọn gbìyànjú bó ṣe yé wọn mọ́ làwọn fi ṣe ṣùgbọ́n wa tó ti yé tá a ti rí báyìí kùránì ń bẹ láyé bẹ́ẹ̀ béèyàn bá ń kéwò àwa tá a kéré yìí àwọn bàbá ọlọ́jọ́ ẹ pẹ́ fún wa àwa sì tún gbẹ́jú mọ́ nílé kéwò ó níbi tá a kọ́kọ́ fi wàhálà gba kéwò dé kó tó di wípé agbé kùránì kódà tẹ ẹ bá tún wá parí ti wàhálà ọ̀hún tán ẹ tún wá wá bíi oníṣù méjì tẹ bá parí ká ìdá iṣu méjì ó tún wá gba oníṣù bíi márùn ó tún wá gba oníṣù bíi èṣù mẹ́wàá nígbà wọn bá wá ń ka ẹ ni ó tó ó ṣẹ̀ṣẹ̀ gbé kuraani lé ọlọ́ dábàá tó wá gbé kuraani lé ọlọ́ ó ya suratu fatih rẹ̀ wọ́n ó ya kó mọ́ bá gbé kuraani lódìdí torí ni ọ́ wọ́n ní o ọmọ gbé ya ẹ wo imọ́ ni wọn. ṣùgbọ́n ọmọ tó yẹ pé ọbẹ̀rẹ̀ lè ìgbìyànjú àwọn tó ṣáájú nìyẹn wàhálà ń ẹlòmíín wà ń bẹ kò fojú kan kùránì rí kùránì báyìí kò rí gbogbo kùránì ti ń ké tó bá ti hàn tú tó bá ti hàn iná àti iná kàlẹ́kẹ́ ó tọ́ra kò sọ́lẹ̀ rọ̀bí kan wà ní iná ṣáná kan wà láta tó bá ti hàn nù wàhálà onímọ̀ọ́ká iná àti iná kàlẹ́kẹ́ ó tọ́ tí tí ó fi hàn tó bá ti hàn tán yóò fọ́ yóò gbé mu yóò tún hàn á sóra tó tẹ̀lé tó fi parí kùránì kò rí kùránì gan rí àfáà nìkan ló ní kùránì ní gbogbo òlu tó bá ti fẹ́ gba kí wọn ya tún kọ́ láti bí síbí ẹ̀yìn lọ́gbà ó di ọ̀sẹ̀ kan tó bá tún wá sórí lẹ́lòmíì ó sọ wípé odidi ọdún méje ló fi ké kuraani gbé ah ọ̀sẹ̀ á lè tó bá wọn <laughs> ǹjẹ́ fi mọ̀ pé n tó fa nìyẹn ẹn tó wá fi ọdún bíi méje ké kuraani sóun lẹ́ẹ̀ sọ pé sóun ti sọ yìí Buhari kí lè bá débi sọ yìí Buhari ọkà àdìbáyé náà wà wí gẹ́nẹ́ so látara àdé eléyìí àwọn bàbá wa tí wọ́n ṣáájú ìwọ̀nba àwọn tí wọ́n rí àwọn gbìyànjú lérí ẹ̀ làwa fi bá ń táwa abálẹ̀ ni àwọn èyí táwa náà wá rí tó wá fẹjú tá a rí náà rí kuraani sọ bẹ́ẹ̀ sunna sọ báyìí hadisi yóò lálàáfíà Sheikh Al-Albani Sheikh òkìní kan kò sí yẹn gbogbo hadisi náà ni sọ yíw ọ̀dọ̀ àwọn bàbá wa tán ṣáájú káàlà Rasulullah sallallahu alaihi ànábì sọ báyìí gbogbo ẹ̀ náà lànàbì sọ torí pé kò sí mọ̀ tí ń sọ pé èyí ló lálàáfíà èyí ò lálàáfíà ọlọ́run ò sì ní bínú sí wọn torí pé bó ṣe yé wọn náà ni wọ́n ṣe ń sọ ohun ṣùgbọ́n lẹ́nu tẹ́nìkan bá sọ pé àdìsí ah, tẹ sọ ọ̀làlàfíà pé ọlọ́run ọkọ̀ ẹnu ẹ̀ àdìsí ah, wo ni ọ̀làlàfíà kí ni jẹ́ ọ̀làlàfíà ọ̀làlàfíà ọ̀dà ẹ bá mọ ibi táwọn ti gbọ́ àwọn àfa ńlá ni wọ́n sọ àlá kì í ṣe pé kàlàgídí ẹ jẹ́ ká wo ìmọ̀ bí mọ̀ ṣe ṣàlàyé ẹ̀ bí kọ́mọ tí wọ́n bí ń sìn kó wá mọ wọ́n bímọ kan lé ní báyìí wọ́n wá tó bí ọdún bíi mẹ́fà síbi tá a wà níjọ́ kan àwọn bàbá wa kórè dé kọ́lọ́mù wọ́n jókòó ní wáàsí mo wà wájú wọn mo á béèrè kan lọ́wọ́ wọn ah ẹnì pé wá ọdún wo ni bàbá kúrò dé fàyè lẹ̀ ọdún wo náà bí ọ àdìsí rẹ̀ ń àdìsí dọ̀ọ́yìfù ni torí pé mò ń kọ́ tí o sanad ò ní torí pé ọmọ yẹn ọ lọ pé tó bá sọ wípé òun gbọ́ lẹ́nu bàbá òun tí bàbá òun sọ pé àwọn gbọ́ lẹ́nu bàbá akóredé tànà àdìsí yẹn mo tẹ̀sílù sanad ó so mọ́ra wọn á dájọ́ pàdé sọ̀rọ̀ àlàáfíà ni ṣùgbọ́n gbà tó wá ń sọ bàbá ti fa yélẹ̀ kó wá ń sọ pé ọ gbọ́ lẹ́nu bàbá a sọ pé hadith dọ̀ífù hadith yẹn kì í tún wá ṣe dọ́àfù ìkìtọ́ ọ̀sá kábà lé bóyá bàbá rẹ tó bá bàbá gan láyé òpùrọ́ ni ìwọ sì jẹ́ ni tó o sì ti mọ̀ pé tó o bá ti sọ pé ẹnu bàbá rẹ ló ti gbọ́ ó súnmọ́ káyé má gbọ́rọ̀ yẹn ọ̀ wàá ha bàbá nǹkan bẹ̀ torí pé àfa àníwá àwọn èèyàn gbọ́rọ̀ tiẹ̀ nínú àwọn ọ̀nà kan táwọn èèyàn fi máa tún dojú àdìsí rú nìyẹn torí pé àdìsí tó ń fẹ́ sọ yẹn tó ń bá dárúkọ ẹnu ẹni tó ń ti gbà á yóò ní gbà yóò wá mú ẹni yẹn kúrò ń bẹ yóò wá dákọ ara rẹ̀ kò wá ní ó ti wá ní terminology kò ní sọ wípé sẹ̀mí ìtù yóò ní wà án ana ana òní ó lò jẹ̀mọ́ odidi iṣẹ́ kan nìyẹn táwọn èèyàn táwọn èèyàn fẹ́ kú di rìṣáàsì lérí ẹ̀ tẹ̀wọ̀n di pòfẹ́sọ̀ lérí ẹ̀ lérí pé a fẹ́ mọ èwo ló lálàáfíà ní ọ̀rọ̀ ànábì èwo ni ò lálàáfíà kẹ́niyẹn wá máa sọ pé n tó sọyàn àdí tí ò lálàáfíà tó ní pẹ́ẹ́rẹ́ sọ̀hún kí ni ò lálàáfíà yóò sì fẹ́ lè máa sunkún ah n tí mo mọ̀ ni mo ń sọ ọ́ dá mi lójú dọ́ba kò lálàáfíà ta ló sọ wí ọ̀la àní ọgbẹ́nu ẹ sọ̀hún kí ni ò lálàáfíà yóò di wàláì ò lálàáfíà kò lálàáfíà wàláì kò lálàáfíà torí kó mọ̀ pé n tó ń sọ dà ń lójú òun nímọ̀ nípa tó ń sọ sọ̀rọ̀ wọn bá fi sọ pé tó a bá ti rí bẹ́ẹ̀ àgbùdọ̀ àwọn bàbá wa ti sọ àwọn bàbá ńlá bàbá sọ pé lálàáfíà ó yẹ púrúfẹ̀ no wọ́n sàtọ́pọ̀ lálàáfíà tí mọ̀ bá ti dé kájú tọwọ́ wálẹ̀ ká sì gba ìmọ̀ èyí tó wà níbàámu tí ń bẹ Qur'an àti ń bẹ sunna anabi Muhammad sallallahu alaihi wa sallam àyìnbó gba nǹkan yìí lọ́lọ́wọ́n bá fi fẹnu àbùkù kan àwọn ọ̀sẹ̀ bọ́ àwọn kèfèrí tánábì bá gbogbo ntọ́lọ́wọ́n bò ṣe ní haramu tí wọ́n sọ́dọ̀ haramu fúnra wọn ọlọ́run wá sọ fún anabi pé òun ọlọ́run kọ́ lòun ṣe nǹkan yìí lára àwọn fúnra wọn ní wọ́n sọ àwọn nǹkan yìí di haramu wọn ò sì lẹ́rìí kankan ẹ̀rí wọn náà ni wípé kọ́ọ̀lù hasibuna ma wajadina alẹ́ àbá àná ẹ̀rí wọn nìyẹn ẹ̀rí wọn nìyẹn náà ni pé ó ti tó wa àfẹ́ nǹkan míì mọ́ ẹ má gbé tuntun wa ma wajadina alẹ́ àbá àná yìí ń ta báwọn baba ńlá baba wa tí wọ́n ń ṣe náà la fẹ́ dúró lé lórí mo fi sọ lẹ́ẹ̀kan wípé bó tilẹ̀ jẹ́ wípé nínú ọ̀rọ̀ táyé àìsọ bẹ́ẹ̀ o àwọn baba ńlá baba wa ẹni tó lówó lọ́wọ́ jù òun ló lo kẹ̀kẹ́ funfun tí wọ́n máa ṣe kẹ́ẹ́kẹ́ẹ́ báyìí ìwọ òṣè wa sọ pé kẹ̀kẹ́ lọ́wọ́ máa gùn àyà máa wulẹ̀ máa ra àwọn àwọn náà náà déhùn ọlọ́run bò wọn láṣìírí pọ̀ ẹ kó lọ́nà ẹ jẹ ẹyà fún kẹ̀kẹ́ wọn òṣè <laughs> sọ pé ìyẹn lọ́wọ́ máa gùn tó bá di bí ọ̀rọ̀ ẹ̀sìn láì gbà ṣùgbọ́n bí ọ̀rọ̀ ilé ayé àní sọ pé kàmá wà jẹ́ dín àlè yàrá àná a ah, ní sọ pé bí àwọn baba ńlá baba wa ṣe ń ṣe sọmọ tó bá di bí ọ̀rọ̀ ẹ̀sìn a ní bá àwọn baba ńlá baba wa ṣe ń ṣe ọlọ́run ọba ní awala kana aba ohun láyà alamu ṣe. ọlọ́run ọba ní bó tilẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn baba ńlá baba wọn yẹn láyà alamu ṣe àwọn onímọ̀ kò sí kuraani gba tiwọn kò sí àdìsí gba tiwọn ọpọlọ náà ni wọ́n fi ń rò kánṣá lè rí i pé àṣà yìí kẹ̀kẹ́ sí i làwọn náà fi gbé kalẹ̀ nígbà tí wọ́n wàlá yàtàdùn wọn kò sì sí ìdáyà fún wọn gbà náà kò sá nàbì ànàbì ìdáyé gbogbo àti wọn fi gbá wọn nǹkan yẹn kalẹ̀ nígbà tí mọ̀nà ti wá dé yìí ẹ dìrọ̀ mọ́ Quran ẹ sì dùnmọ̀ wọn sunnah ní Muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ wọn bá nínú tóbi rẹ̀ ọlọ́mọ ṣì wà lọ́nà èyí tá a wá sọ yìí ẹ mọ̀ ṣì wá gbọ́ o àfẹnu àbùkù kan ìgbìyànjú àwọn baba tó ti ṣáájú òun ló já ṣàlàyé pé wọ́n gbìyànjú kéwu tiwọn wọ́n fi wàhálà ke wọ́n fi dààmú ke láàfin sọ pé ẹni tó fi bí ogún ọdún ké Kùránì sóun lẹ́ẹ̀ma béèrè pé sókè sọ yìí Bukhari kí ló ń jẹ́ sóun lẹ́ẹ̀ma ní kó ké náà wù à ọ̀rọ̀ náà wù lélẹ́yìí Kùránì tó kéwù náà ló ti dà fún àgbà sí yóò sì wá jókòó ti yọmọ káwọn èèyàn ní Kùránì o ìṣe tí wọ́n ṣe ń jọ̀ náà ló jẹ́ káwọn náà rí Kùránì kélé ni ọlọ́run bá kó bá a san wọ́n lè san dáadáa. Àmín so látara àdé eléyìí àdá tafsir wa dúró báyìí tó bá tún dọ̀la a máa tẹ̀síwájú àwọn àfa wa tí wọ́n wà ní apá àlàáfíà ashhadu an la ilaha illa astaghfiruka One, two, three, four, five, six.